وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله وبا olùgbàgbọ́ òdodo tí ó máa fi gbogbo ọkàn rẹ̀ sí tí ó sì máa rántí rẹ̀ bákan náà tí ó sì tún máa dúpẹ́ fún un. ọlọ́run ọba yìí ni ọba tí ọpẹ́ tọ́ sí ọpẹ́ yẹ lórí oríṣiríṣi àwọn dáadáa lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àánú rẹ̀ àti oore rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ tó ṣe fún wa. ọba náà ló tún fi àánú rẹ̀ àti àjùlọ ọlá rẹ̀ ó tún fi sọ èmi àtẹnìkọ kan wá dé òní bí o bá ti bẹ́ẹ̀ fún wa kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ṣùgbọ́n wò nínú ọlá rẹ̀ ọlọ́run bá ti bẹ́ẹ̀ fún wa ètò ṣe pé ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ tó jẹ́ olùgbàgbọ́ òdodo tí bá lé ìṣẹ́jú kan fún ní gbogbo ìgbà tí wọn lo ìtẹ́jú kan nínú ìgbésí ayé rẹ̀ yóò sì tún máa jẹ́ ìwà àsomọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. kan tó wá pé tí wákàtí bá lé tàbí ọjọ́ bá lé tàbí ọ̀sẹ̀ bá lé tàbí oṣù bá lé nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́pọ̀ ẹsẹ̀ olóore òun náà ní ẹnitọ́jú olùgbàgbọ́ òdodo yóò tún máa fi wá àsomọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wàá fà jùlọ lọ́lọ́wọ́ bá ti wá ní olùgbàgbọ́ ó ti wá ní olùgbàpà ọlọ́run tó fún wa lálàáfíà tún ní arójú wa tó ń sọ pé ká máa ráàyè àtúwájẹ tó ti gbé ṣe là ń wá àwọn ààyè tí wọ́n ti rántí tí ti sọ ọrọ ọba láti ti máa àwọn ọba ọlá ọba ti rọrùn fún wa orí ńlá ni. àwọn kan bẹ èyí jẹ èyí ọjẹ ibẹ̀ lẹ́nu mi ti lo ìgbésí ayé lọ báyìí ìdí ìdí lódò lẹ́nu mi wà ṣé kí n lo ìgbésí ayé lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn kún lé díẹ̀ síbi jàǹtí rẹ rẹ báyìí lọ́pọ̀lọpọ̀ ń wo pé máàtì wo ni bẹ́tà ni tani ó lura wọn tani ó lura wọn ibi tẹ́lẹ̀ mi wà sí lu àsìkò rẹ̀ dàrú sí nìyẹn ṣùgbọ́n náà fáwọn aláǹfààní oníkàlẹ́ lórí kodò ká máa ń ó kọ́ aláǹfààní láti máa gbọ́rọ̀ rẹ̀ láti máa tẹ̀lé gbogbo dáadáa tá à ń gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní alẹ́ máa gbọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ àlùsọ́là àti tẹ̀lé gbogbo dáadáa tó ń sọ fún wa níbẹ̀ á rí pé ìdẹ̀rẹ̀ orí ńlá wọn lọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá ló ṣe fún wa báyìí ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ fún wa bá òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam aṣáájú àwọn ẹni rí àgbà nínú àwọn tí wọ́n jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run wọ́n jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run pẹ̀lú gbogbo pèsè ẹ̀sìn ọlọ́run gbogbo ẹni tó ti jẹ́ pé ọ̀tá kò nídìí ẹ̀sìn tí wọ́n kọjú ìjàdá ìsìnkú asọ́lámù ọjẹ́ àkọ́kọ́ akin aṣáájú rere tó ṣe kí ni o tó jagun táwọn sàhábà tí wọ́n jagun lẹ́yìn rẹ̀ ọlọ́run kọ́ bá wa kẹ́ àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ tó gbòòlù tẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ títí ìtọ́jú àṣeyà wọn. ní àjọsọ̀lọ̀sọ̀wọ̀nyí ìdí àwọn tẹnimọ́sílù àtẹ̀síwájú lórí títí al-ahad ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgbọ̀n nínú oṣù Rabi'ul Awwal ní fourteen forty one hijira òtítí ọlọ́run sallallahu alaihi wasallam. kitabul jihad òun náà ni à ń bábọ̀ ní tírà Bulughul Maram min adillatil ahkam. hadithi tí a ti gbé ọjà ẹlẹ́ẹ̀kẹta dín ní ogójì nínú kìtàbù yẹn ètò ṣe yí pé ọjà hadithi Abdullah ọmọ abi awfa ibẹ̀ ni hadithi tí a ti gbé lónìí insha allah ta'ala ní ìtẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun nífin ọ̀rọ̀ ogun tó ṣe pé à ń ṣe àlàyé rẹ̀ wá lágbọ́dọ̀ sọ hadithi yẹn gẹ́gẹ́ bí ó ṣe wà. وعن عبد الله بن عمر رضي الله عنه قال صلى الله عليه وسلم كان الرجل يشيل ويأخذ منه خلاف قلبه ثم ينصرف أخرجه أبو داود وصححه ابن جارود والشافعي ní ìjẹjọ nígbà tí a sàlàyé lọ nípa oúnjẹ tí èèyàn bá rí nínú ọ̀rọ̀ ogun èyí oúnjẹ tó jẹ oúnjẹ ọmọ ẹdẹ ènìyàn tàbí èyí tó jẹ oúnjẹ ẹranko tí a máa wo àwọn oúnjẹ ìníran ni sáwọn ẹran wa náà láti fi wọn lẹ tí wọn máa wo oúnjẹ níran láì ní jẹ sọ pé rárá o ní tọmọ òkúkú káàtà sí nínú oúnjẹ yẹn wọn jẹ lókun ìgbà tó pé bùkátà sí lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà ní táwọn ẹran wa bùkátà àwọn nǹkan ọ̀gbìn wa tá àwọn ìta àríta abẹ́kú lọ́rùn òkú lọ ìtọ́ bá bùkátà láti jẹ wọn jọ náà ní títí tá a fi débi tí a sì yẹn ní gbogbo tó kù. níjẹjọ yẹn àwọn kà níbẹ̀ ìpinnu àwọn àdìsí ti tọ́ka lórí wípé oúnjẹ tá a bá bá nínú ọrọ̀ ogun nígbà tá a jagun nínú tá a lè jẹ lọ́wọ́ nínú rẹ̀ ní àdìsí ti afẹ́ka lónìí yàrá bó tó fẹ́ jẹ́ ẹ̀ka nínú àwọn àhàdí ti ń sọ̀rọ̀ nípa wípé àwọn nǹkan wọ̀nyẹn bí oúnjẹ tá a rí yìí nínú nǹkan tó ti kọ́ tẹ̀sọ̀ tí òkú sábẹ́ kòlóòlù òkú sábẹ́ pé èèyàn ti ń kan ọ̀rọ̀ ogun mú nítorí pé oúnjẹ gan ó ṣeé ṣe ó lè bàjẹ́ gan kó tó dìgbà tá a débi tá a ti wù. àwọn tó ń fi jẹni sọ́nà ọjà kú tí wọ́n rí oúnjẹ igbá yìí àwọn gangan fúnra wọn lè bí wá ń pa. ǹjẹ́ èèyàn wá lè dà gẹ́gẹ́ bí àwọn bí tó ṣe pé yàgòsò wọ̀mọ́ òhun mẹ́lẹ̀ òsì kọ́ọ̀kì èyí tó ṣe pé òǹgbẹ tó lágbára yọ máa gbẹ àwọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bómi ṣe kúnnú kòròdodo ti bẹ ní àpò rẹ̀ tó gbé dání tó gbé kọ́jìká sì ní lè mú bẹ́ẹ̀ wọ́n á kọ́ bá fi máa yẹ fóònù gínà bá ṣéèrè yàgòsò wọ̀mọ́ òhun mẹ́lẹ̀ òsì kọ́ọ̀kì èyí tó fi ń burú jù. òun náà nìkẹ́ tọ́jú ọlọ́rọ̀ ó tún wá ya òkúrú ńlá àbúrú ńlá ni. sọ nígbà tí wọ́n róúnjẹ tí wọ́n ni tó jẹ pé sẹ̀rí Islam nínú tó wá mójútó nínú ìgbésí ayé wa òun náà ni anasu náà wa ẹ̀mí gbogbo tí wọ́n bá ti kó ìparun bá ẹ̀mí nítorí fi ẹ̀sẹ̀ ọlọ́run bá sùn gbàrẹ̀ ló mójútó lọ́dà àbúrò ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ fi ọwọ́ ara yín ẹ̀ gbọ́dọ̀ fi fa ìparun ọlọ́ọ̀ni tẹ̀lé wà látàkùn tó lo àǹkóṣàkùn ẹ má ti ẹ̀ o ẹ má para tó bẹ́ẹ̀ gẹ́ ọba yìí wá pé ńgbà tẹ̀mí gan bá ẹ̀ a fẹ́ jẹ ìyẹn wá rí òkú gbèsè tó jẹ́ nínú ìdí ọba jẹmẹ yóò ṣe ṣe ń pa rẹ yóò jẹ yóò sì mú díẹ̀ dání tí ó fi rí nǹkan dà sí ọjọ́. hadith abdullahi ọmọ ibn abi awfa tọ́jú ọmọ abi awfa tí ọlọ́run kọ́ bá ní yọlọ sí wọn. wọn ni akọ́bìnrin àtọ̀ àmà yóò máa kọ́ ibà wọn ní ọjọ́ ogun kọ́ ibà wọn a rí oúnjẹ kan ní ọjọ́ ogun kọ́ ibà oúnjẹ náà kọ́ a rí. فكان الرجل يجيب فيأخذ منه قدر ما يكفيه ثم يضطرب ọmọ nìyàn kọ̀ọ̀kan máa ya nínú wa ọkùnrin kọ̀ọ̀kan wá nínú wa yọ wà fún tó bùkátà sí tó ń tó bùkátà sí yóò mú kí ó ti fẹ̀ tó bùkátà sí yẹn yóò ìbùkátà wa lọ́lọ́ ọbẹ̀ ètè pé wọ́n mú èmi náà fẹ́ mú bí ètè ẹni bùkátà èmi náà pamọ́ sára o. ọmọnìyàn wà yọ wà mú tó bùkátà tí ó tó lẹ́yìn náà yóò kún bẹ́ẹ̀. àfọwọ́jàpọ̀ Abu ọmọ hahabun Jarud Abu ni wọ́n mú hadith náà jáde nínú wọ́n sọ pé àti fi ó fojú hàn dáadáa nínú ẹ̀rí alẹ́ akọ́bí tọ́hánì wàbílẹ̀ alẹ́kẹ́sìmá ìgbọ́tọ́ kí wọ́n mú oúnjẹ jẹ nínú ọ̀rọ̀ ogun síwájú kó tó pin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ̀kùnìm àti wọ́n tó sọ ní dáhùn wọ́n tó mú dáhùn rẹ̀ kọ́lá fún ẹ̀kọ́tọ́ọ̀bì alẹ́kọ́tọ́ọ̀bì báwọn ti sọ lélẹ́yìn wàá máa sẹlẹ̀ àfẹlẹ́ àdéhùn ṣùgbọ́n àwọn nǹkan ọjà ọ̀tá wọ̀jà wá fúhùn àti àwọn dábàá nǹkan ọ̀gbìn wọn wala a'lamu bayna al-muslimina khilafan èmi ọmọ ìyapa kan láàárín àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí fi jawaz isti'maliha nípa títọ́ lílo nípa títọ́ kó tọ́ láti kéke yìí ó lò ó ìjà ọ̀tá tá a lè fi jagun àbá a lè fi jagun ní nǹkan ọ̀gbìn ọ̀tá tá a lè kó fi jagun àbá a lè kó fi jagun tá a lè kó débi tá a lọ àbá a lè kó débẹ̀ èmi ọmọ ìyapa nípa títọ́ rẹ o ìmọ̀ ìyapa kankan bẹ́ẹ̀. fàámà ìdàntàkọ́tọ̀ kì í har ìdàntàkọ́tọ̀ kì í har wàlúwàjibù rọ́dùhà ìlmọ̀gánẹ́mì. ṣùgbọ́n tó kú bá ti parí ajagun náà ìjà ọ̀tá ló ti fi jà ajaguntan lórí ẹṣin ọ̀tá lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀tá lórí ràkúnmí ọ̀tá ló wà kó fi jagun nígbà tá a da ilé ìtàn kò sí nǹkan kan tó kó fún wa ju pé a dà padà ìtọ́jú ọ̀ràn ẹni rọ́dù ha tèlè má gbẹ́nà ni a dà padà sínú ọ̀rọ̀ ọjà ilé ìlú tẹ́lẹ̀ mo rí i pé ìdá yẹn gbádùn ìdá òun ni wọ́n sì fi kíní o náà fi pa ọ́ àwọn náà wọ́n ti ẹja akọjú ẹ̀dà làwọn àhá tòun gbà bá jà tán yọ وأما الثياب والحرف والأدوات أما أصو أو أنكوكوا أو أنت فلا يجوز أن يستعمل شيء منها وتقول ككنور إلا أن يقول قائل إنه إذا احتاج إلى شيء منها لحاجة ضرورية كان له أن يستعمله àyàfi tó wá jẹ́ pé ẹnìkan bá sọ wípé dáadáa òun ni bùkátà lọ síbi nǹkan nínú rẹ̀ nítorí bùkátà katọ́ pa dandan tó di ọ̀ràn yẹn lé lórí láti gbé kó lò ó so òwúrọ̀ngbà yẹn tọ́ fún un láti gbé kó lò ó. mẹ́tìlọ́ ayé ṣàdàlbàrù gẹ́gẹ́ bí kí òtútù kò ní agbára ọ̀yẹ̀ sẹ́ẹ̀dì fíkù bí tọ́wọ́bì ọwọ́ afẹ́ tí ọba ẹgbẹ́ fi aṣọ ọfẹ́ ti bu ara rẹ̀ abẹ́ fọ aṣọ bu ara ẹ̀ tí ó fi gba òdúdú dànù. wẹ̀ẹ́ta kọ́ wá bí ní alẹ́ mọ́kọ́ bí ibi láti lè àdó tí ó sì fi lè lágbára láti lè gbélé ìlú táwọn ọ̀tá wà wọn tí òfin ní jẹ́ pé òtútù ni ọ̀hún alẹ́ mọ̀ fún nílò àwọn ọ̀tá. tọ́wọ́n tó bẹ́ẹ̀ ni níbi láti lè àdó ní ìlú àwọn ọ̀tá mọ́sọ̀dá ńlá wọlé kìtàlì láti lè sọ bí àti bá wọn jà ẹgbẹ́lẹ́ ìbáni aṣọ pé kò burú wọ́sọ ilẹ̀ Awza'i rahimahullah ta'ala rahmatan wasi'a wọ́n béèrè lọ́wọ́ alimami Awza'i aṣọ pé nínú alimami Awza'i nínú àwọn ìmọ̀ onímọ̀dáhìbò ni wọ́n mọ́tíáàbù tí wọ́n kọ̀ hàn gẹ́gẹ́ báwọn mẹ́rin yẹn ti hàn ní Ibn Hazm náà nínú àwọn ìmọ̀ onímọ̀dáhìbò ni wọ́n mọ́tíáàbù tí náà ṣe kí ni o kọ̀ hàn gẹ́gẹ́ bíi àwọn mọ́síhábù mẹ́rin tó gbajúmọ̀ gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀. àlìmọ́bù làwùjọ yìí wọ́n béèrè lọ́wọ́ wọn àǹgáàlì kan nípa arúgbó sísìn yẹn wàkọ́lá lá yẹlba tó tọ́wọ́ ilá ayé akọ́ palimọ́wò. wọ́n ní aṣọ ọ̀tá tó gbé kalẹ̀ lọ́jọ́ ọ̀rọ̀ ogun yẹn àní kò ní wọ̀ ọ́ àyàfi bá ń pa àyàfi tó bí wọ́ aṣọ yìí àfàìbàkálà mọ̀ lé wọn mọ̀ jàsíkú. tàkàtí ọba fi wá jàsíkú àní sẹ̀rí islam ọwọ́ ajá gbogbo ẹ̀mí torí ẹ̀ ẹni tó bá pààyàn tó sì máa má pààyàn táwárí gbogbo ẹ̀rí tààrà májẹ̀mú tó pé tí ò ní tí ò ní tí ò ní jẹ́ àlejò ìdájọ́ lórí ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn ọlọ́run mú kú lórílẹ̀ ni. Tàgbọ́n bá pa ọ́fíìsì pààyàn tàbọ́jọ tó fèsì lórí ọ̀sán níyàwó ọgọ́rùn-ún rà oníyọ̀sán lówó ìtàn rẹ̀ mi tòtòrí lélẹ́ yìí ẹ̀mí gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣẹlẹ̀ ìsìlámù ọjà àbùkù púpọ̀ tọ́wọ́ ayé bí àyè lásọ yẹn yọ ọbẹ̀ jẹ́ sábàbí tí kò fi ṣẹlẹ̀ wọ́n yà fún lásọ ó dàtí kíkì bàbá ń bẹ nínú aṣọ yẹn ha wọn ó gbé fún ti ọwọ́ àwọn àdàndógún aṣọ àwọn aṣọ tó ṣe pé tíyẹn bá wọ̀ kọ́ di má yà ní fún rọ́bà ni ha fẹ́ bá àwọn aṣọ yẹn láyé aṣọ tó ń pè fún rọ́bà ẹ̀ láyé kọ́gi má yà ni tẹ́bá tẹ́bá tọ́ba kọ́ nǹkan báyìí tí wọ́n ná tọ̀tọ̀ báyìí tẹ́bá sọ́ọ́lẹ̀ báyìí tó padà ni wọ́n fúnra bá káì ọ̀gá o wọ́n fún oní wọ́n rà fún ata ìbúra olú ọmọ mú ọ yẹ́rìyẹ́rì lábẹ́rẹ́ tó àwọn bàbá mi wọ́n tún là á tó tóbi wọ́n tẹ̀ sórí bẹ́ẹ̀dì torí ọmọ ti tìmùtìmù bí lára báyìí jẹba ti fà á yọ ọ náà tàtà lásán jẹba tó ti sọlẹ yọ padà sáàyè tọ tọba jẹrú àwọn aṣọ bẹ́ẹ̀ ó sì wúlò bẹ́ẹ̀ náà làwọn aṣọ kéékèèké tọyẹ pé tọba wọ lórí ara wọn ètò súnmọ́ ni kótótó ọmọ kò sí nígbà yà ọmọ jẹ sábà ti kú rẹ irú rẹ ni bẹ́ẹ̀ pé kò burú kóòtù alihadithu alihati so alimami sọlá ni sọ pé tọ hadithi ti ń bọ̀ yìí náà tún jẹ́ ẹ̀. hadithi yẹn hadithi tí a kà sáyìn òun sàn tọ́ka lórí wípé oúnjẹ oúnjẹ tá a bá bá nínú ọ̀rọ̀ ogun tá a kó nígbà tá a lọ jagun àwọn tá a lọ jagun ni aláǹfààní àti jẹ́gbà tá a bá ti ní bùkátà ṣùgbọ́n tá a bá ní bùkátà tí a ti sílẹ̀ náà lápẹ̀rẹ̀ ní ìsìsẹ́ mọ̀ kó oúnjẹ ní sáfùrù jẹ́ fáwọn lárúbáwá sámúrò sì ní kéde kéde ohun títètè máa ń bàjẹ́ kí wọn sọ pé tọ́ mo ti rí lẹ́yìn náà ní kàn sínú àwọn àpò mi lórí lórí ràkúnmí mi èyí ràkúnmí bá lè wù ní ibi mo ní gbogbo ètò bá wù rárá o èyí tẹ́ ara máa jẹ ẹ̀ẹ́dẹ́gbù díẹ̀ tí wọ́n máa jẹ tí tó fi débi tí òtúmọ̀ wa mùsùlùmí òkú tí wọ́n wà òun náà ṣùgbọ́n wà lọ́gbọ́n pamọ́ ọlọ́gbọ́n pamọ́ yọ̀ọ́ kálukú díẹ̀ o yọ̀ọ́ kálukú díẹ̀ o rárá o ṣùgbọ́n bá ti ní bùkátà sí yóò gùn ju wọn tó ní bùkátà sí ọ̀yẹ̀ yìí padà. sọ hadith yẹn tọ́ka lórí bẹ́ẹ̀ pé tó bá wáyé oúnjẹ tá a bá rí nínú halali lọ́jọ́ fún wa nígbà tí bùkátà wa bá ti tó bá ti lọ síbẹ̀. káwá gbọ́ hadith rẹ̀ wáyé fẹ́ yẹn. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر ولا يركب الدابة من بين المسلمين ولا يركب دابة من فيه المسلمين حتى إذا أحجبها ردها فيه ولا يلبس ثوبا من غير المسلمين حتى إذا أصابه رده فيه أخرجه أو داود والداوي ورجاله لا بأس به. أولا تدور ويفه ìwáìfín amasáàdì kí ọlọ́run fi ọba wọ́n ní òjijì ọlọ́run sọ́lá ọ̀sọ́lá sọ yìí pé yóò láti yóò mi ta gbogbo ẹni tó bá lọ sí ẹni tó nígbàgbọ́ sí ọlọ́run dáadáa tó sì nígbàgbọ́ sí ọjọ́ ìkànnì á gbé lọ́pọ̀lọpọ̀ ìyí mánu méjèèjì ọlọ́run sọ wọn papọ̀ mọ́ra wọn náà lò náà bẹ́ẹ̀ náà ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ méjèèjì papọ̀ lókìtọ́ lóòótọ́ ẹ̀ńtọ́ bá nígbàgbọ́ sí ọlọ́run dáadáa yọ ọmọ yìí pé gbogbo òfin ọlọ́run ọba ìdèkẹ́ ọlọ́yẹ kó wọn pamọ́ ẹ̀ńtọ́ bá wà lọ nígbàgbọ́ yìí pé tó wọn ọba tó wà lọ pa òfin ọlọ́run mọ́ ọjọ́ kan máa ń bẹ̀ ọjọ́ àlùkìyà máa ọjọ́ tí kò tó yọ ọmọ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìrọ̀ ọjọ́ tí wọ́n dán gbogbo kọ̀rọ̀ wọ̀ tí gbogbo kọ̀rọ̀ òdì gbangba ọjọ́ yìí in khayran fa khayrun wa in sharran fa sharrun ọjọ́ yìí ẹ̀ ń bá ṣe rere yọ ọba rere pàdé ẹ̀ ń bá ti ṣe bí yọ ọmọ gbẹ̀ burú méjèèjì yẹn tí bá ń bẹ fọmọ ẹ̀dẹ́ tí nígbàgbọ́ sọ́nà tó nígbàgbọ́ sí ọjọ́ ìkànnì yọ ọbẹ̀ wọn orí kùn gbàgbọ́ yòókù tó ní gbàgbọ́ sí. turkey nàtíjà ọlọ́jọ́ kan yìí àgbìmánu bíi yọmi lè àkùnrin nàtíjà ni èsì àbáyọrí gbogbo ń dáa sí láyé yìí ń lè yẹ lọ́ọ́ kálá kìyà wọn. ọba tó pinnu gbogbo nǹkan tó ní gbogbo nǹkan ẹ bá nígbà kan sí tó tún wá lọ nígbà kan sí ọjọ́ tí wọ́n tún kálukú lẹ́sàn pẹ̀lú máa ṣe tó ṣe pẹ̀lú máa ṣe tó jìnnà sí pẹ̀lú máa ṣe tí ò ṣe pẹ̀lú máa ṣe tí ń ṣe ọ̀rọ̀ ńlá ni o ìgbàgbọ́ tó ti tóbi ni rí ọ̀kálukú wa gbogbo àwọn onígun gbàgbọ́ wa àti gbogbo àwọn akatọ́ jẹmọ́rọ́ gbàgbọ́ wa ìjà mójútó dáadáa pẹ̀lú rẹ̀ ni yóò fi máa jẹ́ olùgbàgbọ́ òdodo láì mójútó dáadáa èèyàn ní jẹ́ olùgbàgbọ́ òdodo gidi rí alẹ́ nípa ọmọ àlùfọ́lá onímọ̀ nǹkan náà yóò pinnu bí láì wọlé yóò mìíràn àti ẹni yóò tó bá jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ sí ọlọ́run tó sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí bí ọjọ́ ìgbéǹde gbẹ̀yìn ọ̀rẹ́ látorí ìkànnì ìgbésí ayé rẹ̀ bí ọjọ́ kan bẹ tọ́gbẹ́ òbí lẹ̀ lẹ́yìn àtúntò jẹ ọjọ́ kan bọ̀ wá tí àkókò ọkọ̀ lẹ́yìn ọmọkùnrin bí ọjọ́ kan bọ̀ wá tó ti pé fúnra wa là á máa bọ́ aṣọ wọn kó aṣọ lọ́rùn wa ọjọ́ kan wá fúnra gbé wa kẹ̀kẹ́ ni ẹ̀dàpọ̀ ẹ̀ bá wa gbé ẹ̀ bá gbé wo àníbi èméjì tí wọ́n bá gbé ọ lágbá lágbá rìn àrìn ẹ̀ wo díẹ̀ ẹ̀ wa gbé. ló jẹ́ torí kí gbogbo wa ní kí ni àbẹ̀gbé ìṣẹ̀ nìkan ní jábẹ̀gbé o gbogbo wa pátá là ń jẹ́ àbẹ̀gbé. fúnra wa la máa ń wẹ̀ wọ́n wẹ̀ wá ni fúnra aláàtúmọ̀ akọ mi bú wọ̀ wọ́n wọ aṣọ fún ni a tá a dìde fúnra wa tá a kírun wọn ni ẹsẹ̀ kalẹ̀ orúkọ wà kó lára wa orúkọ kó gbogbo orúkọ tó fi ń gbéyàn yóò kó pàápàá yóò yí padà sókun ẹni gbọ́ pé wá bá gbé sáàdù bíbà wá bá gbé sáàdù bíbà rárá wá bá gbé àbúrò bá wà bíbà rárá kànáà àti gbogbo yìí ẹ̀jẹ̀ abọ́ ẹ̀jẹ̀ abọ́ gbogbo yẹn ẹ̀ bá gbogbo yẹn àwọn ọmọ òkú nílọ yẹn ilé òkú nìyẹn mọ́tò òkú nìyẹn ọ̀rẹ́ òkú nìyẹn bàbá òkú nìyẹn ìyàwó òkú nìyẹn ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn àbúrò rẹ̀ nìyẹn mọ̀lẹ́bí òkú dẹ̀ wò yẹn bàbá ti gbọ́ mi ilé òkú la lọ subhanallah ẹ̀tọ́ bá ti gbàgbọ́ sí ọjọ́ ìkan àti gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sáájú rẹ̀ anabi sallallahu alaihi wasallam bá wọn wí ó sì ń bá wa wí báyìí pé irú ẹni bẹ́ẹ̀ wàlá ayé ọ̀kẹ́ àpò dábàtà mi fẹ́ yé mùsùlùmí kọ́mọ̀kùn kan dábàá kankan nínú ọrọ̀ ogun mùsùlùmí o kọ́mọ̀kùn o. hátà ìdá àjẹfà ha ọ̀tà hà mí. yọ wà lọ kùn débi wípé gbà tó bá kùn ní dábàá yìí tó bá ti wá rẹ̀ tí ò lágbára tí ò lókun mọ́ tọ́jà yìí pé gbogbo mùsùlùmí dùn ara ẹ̀ ti lọ yóò tètè wá da dọ́wà lóhùn tètè fẹ́ já padà sínú ọrọ̀ òru rárá o ò gbọdọ̀ síbẹ̀. wọ̀lá ayé lè fàṣọ sáwọ́ báyìí lè fẹ́ yìí mùsùlùmí aṣọ kanú aṣọ àwọn mùsùlùmí tó jẹ́ aṣọ ogun aṣọ ogun ọrọ̀ ogun tí wọ́n kó ẹnìkan kò sì gbọdọ̀ wọ̀ ajá ìdá àfúlàkọ̀bó rọ̀dàwò fèèdè débi wípé nígbà tó bá wọ aṣọ yẹn sasọ náà wàá gbó tán pátápátá yóò tẹ̀sẹ̀ wá sọ fún òun fẹ́ ṣe kíni o yóò tẹ̀ àwọn aṣọ fún òun fẹ́ dá aṣọ yẹn padà sínú ọ̀rọ̀ ogun rárá o kò gbọdọ̀ síbẹ̀. ṣùgbọ́n kápẹ́ gígùn tó gùn gígùn tí èsì pé ńgbà tó bá ńlá ńlá sí nǹkan ọ̀gùn tán òun ni ó tẹ̀sẹ̀ wá sọ yìí òun fẹ́ dá padà wíwọ̀ tí ó wọ̀ tí ò ní jẹ́ pé ńgbà tó bá wọ aṣọ yẹn tásọ wá bàjẹ́ tán tó ti gbó yóò tẹ̀sẹ̀ wá máa lérò pé òun fẹ́ ṣe kíni o òun fẹ́ dá padà sínú ọ̀gùn sínú ọrọ̀ ogun padà tí ò ní jẹ́ bẹ́ẹ̀. tó wáyé pé mi ta ti sọ síwájú ẹni pé ọbẹ̀ mi ti bẹ́ẹ̀ di ara rẹ̀ fún òtútù tó lágbára á sọ pé kọ̀sà burú. ọbẹ̀ ẹ̀kún dáàyè tó ti pé wọ́n lọ ni tí èdè pé láti gun láti gẹ̀sìn dẹ́sí lẹ́yìn á sọ pé ń gba ẹ̀kọ́ sékìnnì o kò sí àbúrú. àmọ́ sáyé pé àgùnfin lẹ́mìí tẹ́ran yóò fi wá rù hẹ́hẹ́ tí ò ní ní múdùmúdù lára máa tí ò nílò kó ara mọ́ ìgbà yẹn lọ́fẹ́ dá padà sínú ọrọ̀ ogun aṣọ bí ọ̀tọ̀ aṣọ yẹn ọfẹ́ wọ̀ títí nígbà tá a sọ bá gbóyún nítọ̀ ìkókó sọ pé a máa sọ ogun náà lẹ́pọ̀ a mú ọrọ̀ ogun tẹ́lẹ̀ fún rèé o láti dá padà yìí o níbo ṣe mú nìyẹn. ọ kọ́mọ jẹ̀fẹ́rù yẹn ni sòtí ìbá ti ṣe bẹ́ẹ̀ adìkòkòrò Abu Dawud wọ́n mú hadith náà jáde àti dáàrí mi wọ́n ní wọ̀lìjáàdúgbò làbà sàbẹ̀hẹ̀ àwọn tó ń gba hadith yẹn wá wọn ò burú àwọn tí ò burú ni làbà sàbẹ̀hẹ̀ kò sáburú pẹ̀lú wọn. yóò kọ́ bí ni o jawaadu arigbamu nù ẹ̀ ẹ̀kọ́ hadith òun ni jawaadu arrukubi títọ́ pé yẹn lè kún dáàbà yẹn bákan náà wọlé tó sáwò títọ́ pé yẹn lè ṣe kí ni òkú lè wá mú yẹn wọ́n yìí nàmá yàtàwájáwò náà yóò ilá ìdí á wọ́n lè ọ ibi tí náà yóò kíkọ́ tó ń tẹ́lí lọ bá òun náà ní kọ́ pé gbà tá a bá gun ẹ sí tá a bá gun ra fún mi tá a bá gun kan yẹn tó ti pé oṣù wa lọ ru ẹhẹ tí o sì gbàdúrà rẹ máa tó ti yẹ pé mùtùmùtù rẹ ti wò tí o lókun lára máa. Ni náfíò kọ̀ọ̀kan wa ó ní hadith wa kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà lásán tá a wá lọ wọ̀ àwa wọ̀ ní wíwọ̀ pẹ́tọ̀ sáde ń wọ̀ ń wọ̀ títí tí òbígbó káṣọ tèmi ọmọ bàjẹ́ ní bá ti dọ̀ kí lè fi aṣọ wọn tó gbó kalẹ̀ fún wa gbígbó yẹn ni wọn ò fẹ́ kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ti yàtọ̀ sí wíwọ̀ lè ṣe kí ni o ò lè wáyé ṣùgbọ́n bí ká mọ́ gbó yẹn tàbí ká wá lo nǹkan ọ̀gbìn ní lílo kan tó ṣe pé kò ní wúlò má tàbí tí àlàáfíà ní síra rẹ̀ má òfin ẹ̀sìn ọlọ́run fẹ́ lé. fọlọ rọkìbà mìngẹ́rì ẹ̀jáfin wàlábìtà mìngẹ́rì ìṣláfin wà ìṣláfin jáàzà. ṣùgbọ́n tó bá wọ̀ tó bá gùn kọ́ ọ̀gùn ìyẹn ogun dábàá yẹn kò fi pa lára kò pa lára bá ètè pọ́ rẹ̀ dábàá ètè pé mùdùmùdù rẹ̀ tàbó ti rù hẹ́hẹ́ tàbí dààmú ti bá táfọ yẹn kó àwọn sọ pé tí èsì kọ́ fẹ́ bá aṣọ náà jẹ islam yóò ti mọ̀ pé aṣọ yẹn tó ń gbé wọ̀ aṣọ yẹn ó bàjẹ́ wọ́n wá lọ sí islam lọ lọ bàjẹ́ tí ọba ti rí kọ́ bàjẹ́ tí èsì pé torí àti bàjẹ́ báyìí aṣọ pé jáá ó tọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run wọn lè ṣe kíni o wọn lè ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ táwọn náà mọ̀ ìpè ẹni nínú ilé tọ́lọ jagun sójú ọ̀nà nínú ilé ṣùgbọ́n lájò tó wà ọjọ́ rọrùn fún láti náwó sí báyìí tó sì rà sọ yìí rọrùn bí wọn tó bá jẹ lé lọ́wọ́ tó tútù bá dé o ti ní bí o ṣe kà bọ̀ o ní o sí níbi tó wà yìí ẹ mọ iye ẹlòmíì tó ṣe pé ọgbẹ́ tó bá tẹ̀lé aṣọ ọmọ ayá rẹ̀ míì ni wọ́n fi sáré bá di ọgbẹ́ yìí. bẹ́ẹ̀ni ká bá wá kúkátà kọ́ nínú aṣọ tá a ní tọ́jú ọ̀rọ̀ tí ìbá ti pé ọ̀sọ̀ tàbí ọmọ aṣọ náà jẹ aṣọ tó kò sàbòrò nínú òfin nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba bíbẹ̀ ẹ̀kọ́ aṣọ yẹn náà nínú ọrọ̀ ogun tí wọ́n ó pin ni torí àwọn òfin kẹ́nìkan ṣe kíni o kẹ́nìkan wọ̀ níwọ̀ kàtí ọ̀lọ́ gbò bẹ́ẹ̀ náà ni àwọn jàwáàbù yẹn wọn ọ̀fẹ́ kẹ́nìkan òkú ní kúkú kan tó ti gbé kò ní rọ fún ẹran yẹn láti rìn mọ́ nígbà tí ọba ni wọn á pé tòbá alágbájá ẹ lọ gbé ẹran tí ń lẹ o tí tí yóò gbé báyìí tí ọmọ gbé lọ ní tí ọlọmọ fún lábẹ́rẹ́ kí ni yà wọ kí ni ó fi wọ lásìkò tí wàá ní yẹn máa sọ pé yóò gbé sínú mọ́tò bá kí ni òfin wá wọ̀nyẹn nígbà tó bá ti gẹ̀ẹ́sì dẹ́sí lẹ́yìn tó lórí ẹ̀ á ṣe àwọn nǹkan ọ̀gùn tá a bá fẹ́ gùn yẹn a ṣe wọ́n ní jẹ̀lẹ́kẹ́ á lò wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó fi wúlò kalẹ̀ tó etí hadith yẹn tó ń náà tọ́kalẹ̀ lórí yẹn tó ká gbọ́ hadith tí ó tẹ̀lé títí hadith Abi Ubaida. وعن ابي قبيله بن الجراح رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يجيب على المسلمين نحن أرده بن أبي شيبة وأحمد وفي كتابه ضعف أولا تودع أبو عبيدة أبو عبيدة aṣèrò lè aṣàrọ̀ ìkẹwàá àwọn mẹ́wàá alimọ̀bàṣàrò nàbẹ̀ ìjànà tí ìjẹ́rìí àlìjànà bẹ̀ fún wọn. alimọ̀kánná bí amíní hábẹ̀ ìlúmọ̀ ẹni náà lẹni tí wọ́n ń pè ní olùkọ́ kàtá ẹni tí ìṣe oníjàmbá nínú àlùmọ̀ yìí ẹni tọ́ka balẹ̀ sí tí oníjàmbá àlùmọ̀ yìí. Abu Ubaidah al-Jarrah. nígbà tí òjijì ọlọ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ papòdà tó di igbe àwọn àǹsọ̀ wọn lọ sí tẹ̀sí fúbáni sàrídà láti lọ jíròrò pé ta lẹ tó fẹ́ ṣe kọ̀lífọ̀ òjijì ọlọ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ tí a bá wà fún ọ̀rọ̀. rọ́bì ọlọ́ọ̀tẹ̀lá ẹni tó gbọ́ pé wọ́n ti lọ bẹ̀ ọkọ̀ abúbáfì sì máa kàn wọ́n bá lọ bẹ̀. ọ̀rọ̀ wọnú ara wọn jọ náà lọ púpọ̀ àwọn asọ́rù mi fi kún ti lẹ́yìn ara àṣọ ọlọ́run fún yín ní ọlá lórí ìgbà ayé ẹ̀sìn ọlọ́run ọba àti ìná ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kí ọlá lọ́wọ́ ṣùgbọ́n ìyẹn máa ṣàbẹ̀wò sọ ọ̀tọ̀ fún yín láti pé kẹ́ ẹ máa bá wọn tó ní ipò ìlú ipò yẹn àwọn tí wọ́n ní gangan ló ti tọ́ lódodo lára màkà àwọn ni tó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni tani tí ọjà kọlífà òjijì wọn sọ̀rọ̀ ọmọ nínú àbá tí wọn dáná ní àbúrò ẹ̀dá iná wa ẹ̀rí tí wọn sì fún mi pé tọ sanabi lè fi ọ ní àmì inú aráàlú yìí kó mọ káwọn máa lè fi ọ ti adarí ẹ̀kọ́ mọ yìí anabi tí ló ní ṣe jàmbá so wọn náà lọ sọkọ sí kí ni o kọjẹ aláṣẹ kọjẹ kọlífà gbogbo mùsùlùmí àbúrò ẹ̀dá wọn ló ní a ah, ó ṣe fóun bá wọn bàbá jẹ́ kó ń bá lọ jẹ́ ọ̀lẹ́fọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ nínú ìjọ tó ṣe bá bàbá fi gbẹ̀ nínú wọn. abákìrì ni òun náà lẹni náà tí ó jẹ́ ọ̀lẹ́fọ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá rẹ̀ torí kó ní ọlá tó pọ̀ lé wa lórí ọwọ́ àka gbogbo àwọn mọ̀nàkìbò abubakar. wà á ní kò lè ní ọkọ̀ ìrọ̀ bàbá nínú àti ìrọ̀ ذاكر لنا صديق منهم أفضل ذاكر لنا صديق منهم أفضل gbogbo àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́la ìsàlẹ̀ àlẹ́ lọ́lọ́wọ́ bá fún ní àjùlọ kọ̀ọ̀kan àjùlọ kọ̀ọ̀kan wọ́n ní mọ̀nàkìbù wọn mọ̀nàkìbù wọn jẹ́ jámù fún mọ̀nkọ́bà mọ̀nkọ́bà tó ń jámù rẹ̀ ọmọ ṣẹ́gi ni ọ̀yọ́ ọmọ jẹ́ mọ̀nàkìbù gbogbo oníkàlùkù ló ní ọlá àti ẹ̀ àtàyàn kọ̀ọ̀kan tọ́lọ̀ wọn bá fún wọn ti ní ọlá tí wọ́n ní gbogbo ẹ̀yìn àgbà nínú aṣáájú tó lọ́lájú ní inú àlìkómà ẹlẹ́yìn ànábì àlìkómà yìí oní àdàbọ̀ akérèsè dé kọ̀rọ̀bù yàrá ọ̀sára tí ẹ̀ tún tayọ. ọwọ́ afẹ́ wọn ní tọ́pọ̀lọpọ̀ wọn fẹ́ ẹ ní sáfà àbúrò akérèsè dé kí òní. tòwọ́n sọ màdá síbò rẹ̀ umaru ni ebusọtọ yada ọbusọtọ yada ka ya abubakar yóò bá yá tẹwọn rẹ rẹ abubakar kì í jẹjẹ fún abubakar umaru jẹjẹ fún nkaluku náà bàtà yẹn fún sekini o wọn jẹjẹ fún afawọn abakar sẹjẹ tọrọsì ọlọsàrà pé wọn jẹ aláfẹ àléfà ọlẹfà òjijì ọlọsọlá ọkọ àlejò àlejò sọlẹ. sọ abúlé bẹ́ẹ̀ dá ọmọ àlejò àrùn àlejò àrùn bẹlẹjìn. وراء والحاء المهملة حاء في علم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا ما قلت في علم إكيا في علم كما قلت سنة لسيطة يجير على المسلمين بعضهم ẹni tó jẹ́ mùsùlùmí apá kan mùsùlùmí ẹni tí apá kan wọn bá gbàlà gbogbo mùsùlùmí yòókù gbọ́dọ̀ gbàlà nínú kèfèrí ìtumọ̀ rẹ̀ wọn náà ní pé alìjáàrọ àyùjírù yẹn mí nàìjíríà wọ́n yẹ àmàna ẹni tí mùsùlùmí kan tọ́ba fọ́ sóyà fún pé agbá ní sábúrú fún agbá ọ̀là láàrin wa yìí. so gbogbo mùsùlùmí wọn ti gbọ́dọ̀ gbà pé nìyẹn ó ti jẹ ní tí wọn ò gbọ́dọ̀ ṣe sùtà fún wọn ò sì gbọ́dọ̀ ṣe jàmbá wọn wọn ò sì gbọ́dọ̀ jàmbá àdéhùn tí mùsùlùmí kàti gbà lọ́wọ́ lórí rẹ̀. ìyẹn ni pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ lọ́rùn kúbá yìí ni kèfèrí kan bá bá bá mùsùlùmí kan pé tọ́ àjírí ni àjírí ni dákùn má jẹ́ kí sùtọ́ sẹ́mi ní fàbúrú kan yìí ìníjẹ́ kábúrò kàn yín dákun jẹ́ wọn lábẹ́ àkápá rẹ lábẹ́ àbò rẹ dákun má jẹ́ wọn pa mí ntọ́bi ìpìlẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀tọ́ àbúrò ní fi ọtọ́ fi gbà bẹ́ẹ̀ mùsùlùmí kankan ọ̀gbọ́dọ̀ níbẹ̀ kọ́ pamọ́. wa in ahadun min al-mushrikina istajaraka fa'jirhu hatta yasma' kalam Allah. tí kan nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ̀ tọ́ba wa sá rẹ pé lágbájá ìní fọwọ́ aburúkọ ẹ̀ sì ní bọ́ ọjà lórí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n dàpọ̀ bóò làwọn èèyàn rẹ̀ ò ṣe ní ṣebí tù sádàpọ̀ dàpọ̀ ìfẹ́ ìfẹ́ kábúrò tọwọ́ yín bọ́ sọ́dọ̀ mi dọ́ba sọ pé tọ́ anta indi fil aman ó ti dẹ́ni kọ̀ọ̀kan balẹ̀ lọ́dọ̀ rẹ̀ wà á ń tẹ́ bíi mẹ́tì ó ti wà lábẹ́ ẹ̀ṣọ́ abẹ́ ààbò mi sọ́lá. gbogbo mùsùlùmí adé àbọ̀ gbogbo mùsùlùmí lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ ti di èèwọ̀ mùsùlùmí kankan ọgbọdọ tá sílẹ̀ òun tí nasu yẹn ti ń dálé lórí nìyẹn lọ nasu yìí Ibn Abi Shayba ìbámujáde àti imaamu ahmad ṣùgbọ́n ní báàkùn bẹ nínú ìsinádù rẹ tẹkẹtẹkẹ ìgbàwá rẹ bí ilẹ̀ wà níbẹ̀ torí pé ń bẹ nínú ìsinádù rẹ arákùnrin kan tó ń pè ní Hajjaj ọmọ àtọ́ ó wà níbẹ̀ wọlé akínnáwó. yóòjúbarú eh, yájúbúrú báàkúrú alḥadíṣu àti hadíṣu tí ń bọ̀ yìí oorun líle rẹ̀ yẹn ni pé oorun lágbára nítọ̀ ara wọn àhadíṣu bíi tuntun kún lọ́wọ́ ní fi yé wa wípé pẹ̀lú àna ọlọ́run subhanahu wa ta'ala hadíṣu yẹn lè kú ní agbègbè líle lọ́tẹ̀ tí ọ̀dà pẹ̀lú omi tó sì pé tààtọ̀ padà rí àmọ́ ìpele hadíṣu eléyìí tó àbùkù kí ni o. ọmọbẹ nínú rẹ̀ hadithi tó lura agbára ó náà ti ti ìtọ́wá láti ọ̀dọ̀ kọ̀yálìsì nínú hadithi amr ọmọ alaam naam rọ́bì ọlọ́ọ̀fà yìí. Títọ̀ yá nìfi nínú hadithi amr. ọmọ àlàáf ó ní ẹni tó kéré jù ẹni tó kéré jù táwọn òbí ò ní ìtumọ̀ jù nínú mùsùlùmí ó lè gba ẹnìkan là nínú àwọn ẹlẹ́bọ tó ṣe pé gbogbo mùsùlùmí pápátá ní ọgbà ìpínlẹ̀ ẹni yẹn ẹni àbò náà lọ́jọ́ àdínà ẹni tó kéré jù nù wọn yọ ọwọ́ sọ̀yà ìfọkànbalẹ̀ fún kékeré kan gbogbo mùsùlùmí ó sì gbà pé bó rí náà bákan náà sábà tó wọnú Sahihayn ó tún gbẹnu ẹ lẹ́yìn tó gbé wa òun náà ní hadith tó wà ní Sahihayn látọ̀dọ̀ Ali radiyallahu anhu náà. ويجيب عليه اعظاما onídìmọ́tò alimusulmi ìlà ààbò ọwọ́ mùsùlùmí ààbò ọwọ́ gbogbo mùsùlùmí ààbò wọn wàhídà ẹ̀yọ̀ kan ṣoṣo náà yẹsẹ àdìhà àdìhà hàn ẹni tó kéré jù nù wọn o lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí ó mú tí ó mú lọ bẹ́ẹ̀ ẹni tó kéré jù nù wọn yóò sọ pé tọ́ ẹ̀yìn ìyá mi lágbájá ìwà sábẹ́ ààbò mi o sọ pé o ti dẹ́ni ìfọ̀kànbalẹ̀ bó ṣe kéré òun ò ní fojú kéré rẹ̀ bí ó ṣe lọ́jọ́ lórí òun ò ní fojú wò káì lọ́jọ́ lórí rẹ̀ bí ó ṣe lórúkọ gbajúmọ̀ láàrin wọn òun ò ní wò olórúkọ gbajúmọ̀ wọ́n gbà pé ààbò tí mùsùlùmí kàti fún wọn yẹn báyìí gbogbo mùsùlùmí ni ló jẹ́ pé ààbò mùsùlùmí ẹ̀yọ̀kà sọ náà zimma ààbò ìsọ́ni ẹ̀rí bá ń àwọn kan ní ahlu zimma òun làwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n ń bẹ lábẹ́ ẹ̀kápá mùsùlùmí tá a láàyè pa burú sí wọn aliyahudi wa nasara wọn bẹ lábẹ́ àpò mùsùlùmí bá ní ìlú kan ni asọpẹtọ ànípa wọn àníbi àjẹ wọn àníṣẹgbàtàwò so gbogbo tọba tọtọ yẹ ká máa ṣe tọjẹ ọkàrí gbogbo èèyàn ti bẹ nínú ìlú á máa ṣe fún wọn wọn ti ń bẹ lábẹ́ wọn yẹn àníbi sùtá kan wọn ànígbèjà wa sókè fún wọn ànígbà wọn ṣùgbọ́n òfin ti ń bẹ ohun ohun ẹ̀sìn wọn o wọn ò gbọ́dọ̀ àlámọ̀rí ẹ̀sìn wọn. pẹ́ẹ́pẹ́ ìyá wa yọ wà lọ kọ́ sílágọ́gù kan tàbí ọkọ̀ chọ́ọ̀chì kan síbì kan rárá kò sí tọ́jọ́ kò sí táwọn ilé mọ̀lẹ́ bẹ́ẹ̀ rárá òun ọ̀sẹ̀ pé yóò sí pẹ́ẹ́pẹ́ ìgbà wọn táwọn èèyàn náà tí wọn àlọ́ kọ́ kan yóò ní àní lo spíkà lápẹ̀rẹ̀ àbí ọlọ́kọ́ chọ́ọ̀chì kan yóò ní àní máa pariwo jẹ́jẹ́ láàmú àti kò sí tọ́jọ́. orí pẹ̀ tí mo ní hàn wọ́n mọ̀ bẹ níbẹ̀ yẹn wọ́n ń sọ fi rúwò lẹ́ni tẹ́nu ní tọrọ ṣùgbọ́n sáàbì dàkà wọn rárá sáàgbà dúkìá wọn rárá yàtọ̀ sí jizíyà tí wọ́n máa san tó fi ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìrètí ọlálàkàrẹ́. ìyẹn ni pé mùsùlùmí bọ́lọ̀ ti ajẹ́tòsí pé bóyá ọmọ kékeré inú wa bá gba ààbò ẹnìkan sọ́dọ̀ gbogbo mùsùlùmí ti gbà pé mùsùlùmí ló ṣe bẹ́ẹ̀ oníjẹ́pá mọ̀ pé àbí nǹkan ti ọ ìbí sọ fún ọ báyìí onígbé ẹnìkan báyìí sọ fún mi ó ní ọpá rárá o lópin ìgbà tó bá ti jẹ́ pé mùsùlùmí lẹ́tọ́ fọ́ sọ̀yàwó bá nípa báyà láti kàyẹ̀ wáyé ní ahadu min al-mushrikina istajaraka bí kan nínú àwọn aláìgbàgbọ́ tó bá wá sásọ́dọ̀ rẹ pé mọ̀jẹ̀kiri fàájìrìhù gbàsọ́dọ̀ là májèká burú ọ̀sẹ̀lẹ̀ sí hatta yasma' kalam Allah títí tí ó fi máa gbọ́rọ̀ ọlọ́run ọba tó máa àbẹ̀yẹ́kúwó mẹ́mẹ́dà ìfàyàbalẹ̀ tó tó sékìní tó tó tó bá sàdéhùn rẹ̀ gbẹ̀gùn. fi ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn láti kíni o láti mójútó. nínú ojúkọ̀nà míì tuntun bá wá nínú hadith yàfa wa ani yẹn bákan náà o tún bá ojú kan náà míì wa tọ́jà pé Ibn Majah ọjà àlékún lọ́dọ̀ tiwọn wọn tó wà fẹ́ pé wọ́n yóò jẹ́rọ alayhim àkọ́sọ́ ọ̀hún ẹni tó jẹ́ àjòjì tọ́nà rẹ̀ dín nù wọn ẹni tọ́nà rẹ̀ dín o lè fún káfíìrì kan tó wá sáta bẹ́ẹ̀rẹ̀ tí gbogbo mùsùlùmí sì gbà bẹ́ẹ̀ náà. yàrá láti ìlú wa ni wọ́n ti ṣe báyìí àà ọmọ àdúgbò ìlú ti wá fún wa tá a ti lọ jagun tó ń lọ wá àtọ́ba ti lè jẹ́ pé mùsùlùmí ni bó ti òkọ́ náà rẹ̀ ó jẹ́ àpọ̀ kọjá pé ọ̀nà tó ń jẹ́ tọ́ta kété ló ti wá òun náà òun náà lè ṣe kí ni o wọ́n láǹfààní kó lè fọwọ́sọ̀yà bẹ́ẹ̀ tí gbogbo mùsùlùmí ó ti fọwọ́ síbi tó fọwọ́ sí. gbélé yìí tó ní ṣe pẹ̀lú ogun ni tó ní ṣe pẹ̀lú ogun ni ó sì ń tọ́ka lórí rọ́fà àti rọ́fà àánú ìkẹ́ ẹ̀jẹ̀ riri tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìdèkè mụwa mú wa ibà àti mùsùlùmí ẹni àánú ẹni tó àbájá torí pé kò sí ṣé ire tiwa ni àbí kó ire tiẹ̀ kó ire rẹ ni yá ọyọ ká gbìyànjú ká bára wa sórí ju ká gbìyànjú ká jẹra wa náà náà náà àti mi nìkan lọ bẹ ntọ́ba yẹ pé kò tóbi ńlá àjà sí pé àwùlẹ̀ sọ fún o káyọ̀ o. ardu hasamawati wal ard ìbú alìjẹ́nà ọ̀fẹ́ ní fífẹ́ sánmà tilẹ̀ bóòlù òru rẹ̀ ti wá bẹ́ẹ̀ rí kò sẹ́ni tí ó ti ṣe rere láyé yìí tí ó ti lọ dáadáa tí ó ní kó sá alìjẹ́nà fún lálùkẹ́ yàrá alìjẹ́nà bẹ fún un bá ti ṣe lọ dáadáa ọlọ́run fi wọnú alìjẹ́nà pẹ̀lú kẹrì àti àtúnṣe tó bá jẹ́ nìkan tó ní nǹkan kankan tó ṣe tọ́ta kò tọ́lọ́run ọlọ́run lè fi ààyè kọ́kọ́ jẹ́ wáyé pé yọba àkókò wọn náà lè wọ náà síwájú kó tó wà lè jẹ náà ṣùgbọ́n àlejò náà bẹ̀rẹ̀. tí àwọn tí wọ́n ń dẹ́bọ̀ tí wọ́n bá máa ń tá àmọ́ ni tí ń tó yé wá bá yé wọn ni tí ń táwa ń rí yìí tí wọ́n bá rí ni wọ́n gbà pé kò tó láàánú àwọn tó àfihàn wọ́n gbà pé gbogbo àwọn jẹjẹ wúru alùpàá táwọn jọ ń déhùn lẹ́yìn tí wọ́n pèrè àwọn mùsùlùmí táwọn jọ ń táwọn jọ ń tàtàkù ọ̀rọ̀ táwọn jọ ń pín òkú láàrin ara wọn táwọn jọ ń ìlú eégún eégún ìṣòro gbogbo nǹkan àwọn ọba ń pè ní lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń ṣé wọ́n ní èsì wọ́n ní kì í lẹ́ni torí pa àwọn ọmọ kan onírọ̀ ni oníjàmbá ẹ̀yà ìnira ọmọ fún ni pé ẹ mọ̀jẹ̀ bàbá yẹn ó débi o ẹ mọ̀jẹ̀ bàbá yẹn ó débi o tọrọ ọ̀rọ̀ ta ti tó báyìí yọ dàrú ni o ó lè gbé sẹ́rí àfẹnù ó gbé dé o. la hawla wala quwwata illa billah ẹ wo sẹ́rí Islam bó ti dáa tó ẹ wo sẹ́rí Islam bó ti rẹwà tó bó ti wúlò oríṣiríṣi àwọn àmójúkò ti ṣẹlẹ̀ àti ṣe sẹ́yìn tó ti sábà bí àti pa Zainab ọba àdéhùn sọlọm tí ńlá fẹ́ sọ tó ta ẹsìn rẹ̀ ní kẹ́tẹ́ tí Zainab jábọ́ lórí ẹsìn toyótoyó ààrẹ yẹn Zainab ọba àdéhùn sọlọm bá wù. alágbájá ló ti báyìí ó ti pa àyàn ó ti jẹ̀bi kó o ti kí ni òun ọmọ ẹ̀ pálí lágbájá ọ̀pá tí wàá bá yẹn sálà lẹ́yìn ìgbẹ̀yìngbẹ̀yìn ní àṣà lọ́la ìlà àdìyàn. sábà pẹ̀lú omi ni mẹ́ẹ̀ dé àṣìájú o mẹ́ẹ̀ àṣìájú. subhanallah anabi ti gba gba ṣahada rẹ Ọlọ́run kò forí jù ọgbẹ ọkàn mọ ni ṣùgbọ́n ti fi Ọlọ́run sọlọ ọwọ́ akọ bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ tẹ̀síwéjà lárúbáwá ta bí tọ́jọ́ sábì tánàbí sùn sí tọ́jọ́ dà ànábì tó níta ní ọgbà ànábì lọ́wọ́ kálọ́ lè gbọ́ lọ́wọ́ mi wọn sábẹ wọn sì ta kété tó kálukú ti wá abẹ́ ẹ̀jẹ̀ òjì tí wọ́n kálukú sùn káàkiri lọ yìí wọn ọ̀fẹ́ fún papọ̀ bójú sí ọlọ́sọ̀lọ́lá àdìsọ́lẹ̀ lọ́ba mú ìjà àdìsọ́lẹ̀ lọ sálẹ̀ jọ́gbà lọ́wọ́ mi àdàbí ni Allah ìjà jábọ́ lọ́wọ́ yẹ̀yẹ̀ ni káì ànábì hàn ìdààmú káì sallallahu alaihi wasallam ta ló kù tí ó gbà wọn náà lọ́wọ́ ọ tí ó àbíkọ sàmúrídìí ni ó ìwọ tó dídà bẹ lọ́rẹ́ wọn ló ti dúró tó ní parí ṣe mọ̀ pé ká gbé àwa báyìí káì káì káì káì káì kódà ọlọ́mọdé kéèyàn jáde fún àwọn fáwọn tí wọ́n tẹ̀lé yẹn tí wọ́n lọ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá fèmí nìkan lẹ́bí rẹ̀ ẹ fèmí nìkan. ọ̀yà ayé ẹ sọ yẹyẹ nínú ọ̀tá wa nù ẹ mú kó lórí lẹ̀. subhanallah anabi ti sàbójúkò sallallahu alayhi wa alayhi wa sallam ẹ wà nù islam ẹ wọ ìdẹ̀ra dáadáa sí islam ni ẹ wọ ẹ̀dẹ̀ ìdẹ̀kùn islam tó wà fún wa ìpè ìlú wọn bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ pé ẹni tó jìnnà sí wa ní ibùgbé òun lọ́wọ́ àlọ́ ṣe kíni o ló fún káfíìrì yẹn ó fún ní fàyàbalẹ̀ pé àní tí ó tù ta. lópin ìgbà tí wọn náà bá ti gbèrò sùn tàbí ọba gbèrò sùn ọlọ sí ni o á yẹn ju ẹ pápátá ni. Ah, ìtọ́jú mi rí ìkọjá akọ́kọ̀ sọ ọkọjá tuntun gbọ́wọ́ kàkẹ́ bẹ́ẹ̀ gbé mú ẹgbẹ́ ìdánù tó akótó ọ̀hún ẹni tó dínà sí wọn tó sì jẹ́ mùsùlùmí o lè fọwọ́ sọ̀yà ìdáàbòbò ẹnìkan tí èsì mùsùlùmí tí gbogbo mùsùlùmí tí wọ́n ti bẹ tó wọn ní sẹ́kí ni wọn ní fi ìṣòta kan lọ ẹni bẹ́ẹ̀. ìtọ́wá ń tọ́jú àlékún nínú hadithi ti àfáà wa Ibn Majah ni eléyìí wáyé. كدفع لتوهم أنه لا يجير إلا أدناهم láti fi wá ti ọwọ́ gẹ́gẹ́ bíi tó wá ti ròyìnròyìn ṣubú wípé bọ́yá ẹni tó súnmọ́ jù tàbí ẹni tó kéré jù tá a ti mà òun là ń sọ̀rọ̀ rẹ̀ ẹni tó ta kété tá a mà pé bọ́yá kò sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá jìnnà náà tó jẹ́ mùsùlùmí ńkọ́ òun náà lè ṣe kí ni o ò lè jẹ́ tó ṣe pé yóò gba ẹni tí èsì mùsùlùmí sí abẹ́ ààbò rẹ̀ lẹ́ni tó bá ti fún ní fọkànbalẹ̀ báwọn ò ní ipa ti gbogbo mùsùlùmí òsì ti rẹ̀ níbẹ̀ nísùtà. fàtẹ́jọ́ kó lórí bárí àtòkè ìjà wá sí ìjà àzáti ha obìnrin náà òun náà tún wọnú abẹ́ abẹ́ agbègbè ìyẹn ni gómìnà náà lè fọwọ́ sọ̀yà fún ẹni tó jẹ́ ẹrú tani ẹni tó jẹ́ ní èsì mùsùlùmí nígbà tẹ́ni ẹ bá wá sáwá bá. kàmá afájáwé hadith al-adi gẹ́gẹ́ ní hadith tí ń bọ̀ iná tuntun kí ni o bóná tuntun lè fún wa láǹfààní. ṣíṣe ń ríun náà yóò máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àwùjọ tó ń kálukú wá wà o yóò máa rí bẹ́ẹ̀ o wọ́ọ̀ bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ láàrin wa nínú ìlú sẹ́nìkan padà wá pé tọ́ bí ó dé ìyá fa ẹ dákun bọ́sù àpẹ ní sèmísùtà ẹ wò kódà gbogbo bọ́rọ̀ tí bísú ṣe kú gbọ́mẹ̀ ṣe kú gbogbo ẹni ṣe kíni ń ṣàlàyé fún yín ṣùgbọ́n ẹ̀dá sẹ́ẹ̀ ní sèmísùtà tọ́ ọba ti ṣèṣe kó ṣe kíni o ká ṣe ọ́ sùtà tí ó pọ̀ gbogbo níbẹ̀ lọ́nà ọ̀fun tí ó pọ̀ síta fún wa yóò sì jẹ́ ẹni tó ti bá àná òrìṣẹ́ ilé yìí ilé yìí ìṣẹ́ni tó ti gba àpáyà rẹ̀ sí i wọn yẹ pé gbàtọ gba gbósì ní sọ wọnawọna tàbí gbọ ọgbọ títí ní tekini o ní sọ wọnawọna yóò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwùjọ ló jẹ́ pé kò sí kankanka tó pé nínú gbogbo àwọn nùsùsù táàrin yẹn èdè àtàà tí ìmọ̀báwo láti lò lónìí bá ti lò lónìí ó dé ju àti padà ló ṣe kí o yóò di lọ́la kò sí kankan tó pé bẹ́ẹ̀ sẹ́mi ọ̀kọ́rọ̀ ẹ̀rú táwọn wo ní ìdìgbì òsì yìí ẹ̀rú tún padà wá sẹ́mi báwo ogun bẹ tani sọ́nà sọ pé mùsùlùmí àtàkùn ẹ̀sìn mùsùlùmí ọ̀padà dà. lórí ẹgbẹ́ tá a bá ń kó àwọn ìdájọ́ yẹn àwọn ìdájọ́ tí ó wúlò lọ́la ni àwọn ọmọ wa náà tún kó àwọn tí ọba ń bẹ lábẹ́ ẹ̀ka pa wọn àwọn ọmọ ọmọ wa náà tún máa kó àwọn yẹn títí tí àsìkò yóò fi dé ìdájọ́ yẹn yóò sì di nǹkan tó sì pé wọ́n rí hadithi ìtọ́sọ tí obìnrin di ẹ̀sọ́ kóbìnrin náà òun náà lè fọwọ́ sọ̀yà ìfàyàbalẹ̀ fẹ́ni tí èsì mùsùlùmí nígbà tí wọ́n jagun yígbà wọn ò ní pa tí wọ́n sì múlò òun náà ni ètò tó wà nínú sọ̀híháì ní sọ̀híhù ìmáàmù wa al àti Muslim nínú hadithi Ummu Hani radiyallahu anha náà. وفي صحيحين من حديث ابن قال ọwọ́ nù hadithi imam al-bukhari àti muslim nínú hadithi ummu hani ummu hani bintu abi talibin ọjọ́ ọmọ fún abu talib abu talib jẹ́ ń kó fún anabi sallallahu alayhi wa sallam ṣẹ̀gbọ́n tàbúrò ní ummu hani àti àbáwá ali radiyallahu ta'ala àìmọ̀lọ́mà ẹni pé kọ́lọ́mbà wa kẹ́ kọ́ba ẹ̀sùn mọ̀hánì àti àfàwà ayé. kílẹ̀ fún hànẹ́n àwọn kan sọ pé orúkọ ọmọhánì ni hindu oníyà ni ọmọhánì jẹ́ fún orúkọ rẹ̀ jẹ́ hind àwọn kan sọ pé fàtímà olórúkọ rẹ̀ wọ̀nyí ọkùnrin ayé sì jẹ́ àbúrò fún àfàwà ayé rọ́bì aláàbò ayé. ọwọ́ abẹ́ ìpè kọ́dí ajarna mọ́ni ajarti ẹni tó ọ dáàbòbò tó ọ bà kalẹ̀ báà ní saburukun àwa náà gbà á sani bí sọsọlá ń sọ bẹ́ẹ̀. وذلك أنها أجارة رجلين arábìnrin àwọn méjì lọ́kùnrin méjì ni wọ́n á sáwá bá pétọ́ ilé hind tàbí rẹ̀ ògbóló ti ṣẹlẹ̀ wà ládùúgbò yìí o bóòlù àwọn ẹ̀rọ ti ní pa wá dàpọ̀ àdé tí wọ́n tún ta gbówá lọ́tàbalẹ̀ yìí pé àbúrò ní tiwa dàpọ̀ ilé rẹ̀ lásáwá yìí bóòlù àti nira burú. ìgbàtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ arábìnrin lọ́ba nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí a fa wa tóun ti sàtakò rẹ̀ pé kọjọ́ sí tọ́jọ́ ìpè wọ ọmọ ni, ọwọ́ àkọ́kọ́ fọ́sọ abẹ́ni kankan àápa wọn ni àápa wọn ni arábìnrin wa lọ́ba ní sọ́lá tókùbẹ́rù wo àná àlìyá àkọ́ ha làmì yóò di ìjà zata ha ọlọ́ba ànisọ́lá pé àlìtọ́jẹ́ ẹ̀gbọ́n ọ̀tàkùn òkò gba ẹni tó ń gbà kalẹ̀ ó ní pé òun tó ń dómìnrin ọ̀tọ́ fún un láti pé kó wọn ò sí bẹ́ẹ̀. Bàkọ́lá sọlọ́lá àlùsọ́lá lójú tẹ́lá tó sọlá wa sọ pé kọ́dé àjàrúná mọ́ ní àjàrúná. Ìrẹ́ ọmọ hajj ẹni tó bọ́ sọ àfihàn ẹ ò ní pa ọ́n àwọn náà bọ́ sọ àfihàn ní pa Wọ́n tọ́ka pé ó lè ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ obìnrin náà. Wal ahadithu dallatun ala sihhati amani al-kafir. من كل مسلم ذكر أو أنثى حر أم عبد مأذون أو غير مأذون ó ń tọ́ka lórí wípé lílálàáfíà pé káfíìrì tí mùsùlùmí bọ́ fún àkókò òun ní tẹ̀sùn tàbí yóò máa bẹ lábẹ́ ìṣọ́ lábẹ́ ìfọ̀kànbalẹ̀ gbogbo mùsùlùmí ló sì láǹfààní kò sí mùsùlùmí tí ò láǹfààní àti fọ́ sọ̀yà abẹ́ ìfẹ́ tí tọ́jú káfíìrì ọkùnrin ni tàbóbìnrin ọmọlábí ni tàbẹ́rù mùsùlùmí ẹni tá a fún yọ̀ǹda bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tàbẹ́ tá a tẹ̀ fún yọ̀ǹda bẹ́ẹ̀ lèmọ́wùlì ìdìkúlẹ̀ tó sọ pé àdènà ntòsúnmọ́ tòsí tòsí mi bàtà bẹ́ẹ̀ tó kéré nù wọn jù fa iná hu sàmìlú lèkúlè wà bẹ́ẹ̀ ó kó gbogbo ẹni tó jẹ́ ẹni ilẹ̀. tí ò tiẹ̀ ló kọ tí wọn wọ́n mọ̀mọ́ tó fi gbajúmọ̀ òkò sínú. wàdàlẹ́mu ṣe àmàna ṣẹ̀rí bẹ́ẹ̀ nígbà tá a bá ti ń sọ tẹni tí ó ẹni ẹ̀dá dáná sàbí tá a mọ̀ nù sàbí ńkọ́ a mọ̀ pé nàmbà wán. nínú kékeré pàpà àbúgbàgbé wa ọgbà ẹnìkan pé tó a ti àbáwọ̀ ọmọdún gba ẹnìkan bá àdìsí ọ̀tún ta ọ̀gbọ́n ali sabi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ba wa lọ jẹ́ gbajúmọ̀ nǹkan a mọ̀ pé mímbà bíi àwòlà wàhálà hàdà jumhuru ulama lórí eléyìí ní ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn min kan Imam Malik rahimahullahu ta'ala fa innahum qalu. ìyapa tí wọ́n ní pé wọ́n sọ báyìí pé láyé sèṣọ àmàánù ìmàrí àti ìlàbí ìdílé ìmà àwọn ní obìnrin ò lè dágbà ni sílẹ̀ kò lè dágbà tébèrè sílẹ̀ kó pé àní pa ọ́ àyàfi pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ aṣáájú mùsùlùmí aláṣẹ mùsùlùmí. وذلك لأنهم حملوا قوله صلى الله عليه وسلم لأم هاني قد أجرنا من أجرت torí pé ọ̀rọ̀ tí àdìsọ́nà sọ nípa ọmọ ha ni pé a ti gbà á sílẹ̀ ẹni tí wọn náà gbà tó olóòní ṣe sùta àwa náà ní jẹ́ kí sùta gbogbo mùsùlùmí ó ṣe wọ́n ní gbólóhùn tí àdìsọ́nà sọ lórí ọ̀rọ̀ ọmọ ha ni yìí sùta àwọn gbé sí ni pé irú irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n gbé sórí alá ànáwó ìjáza mi nípa níbi ló fún ní yọ̀ǹda pé tánàbí ọba fún yọ̀ǹda láéláé wọn ò ní gbà wọlé kánàbí ò tó fún yọ̀ǹda ló ti láàtọ̀ ó ti gbá nìyí àtakò lọ́sẹ̀lẹ̀ láàrin òun àti ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n jọ ń fa ọ̀rọ̀ láàrin ara wọn kó tó di kọ́ lọ́dọ̀ àtẹ̀lé sallallahu alaihi wasallam. wọ́n ní tiwọn òní pé ànábì ló fún yọ̀ǹda ní báyìí fánàbì fún yọ̀ǹda rárá kọjọ́. qalu falaw lam yujid lam yasiha amanuha. tọ́ka ní kùsùlà òun fún yọ̀ǹda bẹ́ẹ̀ ni ìfi ẹni lọ́kànbalẹ̀ tó fi káfíìn yẹn lọ́kànbalẹ̀ kò lè lálàáfíà. wàhámàlà kojú mu hó àlẹ́ anáhu sọlọ́lá àìsọlẹ̀ amúdọ̀ ọmọ wa kọ́ àmì ni ha wà ánáhu kọ́dé ni àkọ́dé àmánu ha. àwọn jòmùhóòrò ọgọ́rọ̀ àwọn olùmọ̀wá sọ pé rárá o ẹ mọ̀bọ́rọ̀ ṣeré ni arábìnrin gangan fúnra ara rẹ̀ ti fẹ́ ní ìlọ́kànbalẹ̀ anábìkan sáàpù ẹ̀ ni amúdọ̀ ntẹ́ni tẹ́yà sí ọmọ àánì tẹ́yà anabi kan tó fọwọ́ sí lásán náà ni pé n tó di àwọn agbájáre àgbà tí ọba tó anabi lè fi ọkọ̀ kọ́sọ́ pé ọ̀tọ̀ lábẹ́rẹ́ ṣùgbọ́n tó lẹ́yìn tiẹ̀ kòtò tọ́fẹ́ lómi mà bóyá ìbáwí bẹ́ẹ̀ sáà nígbàgbé arákùnrin tó ti pa ẹran síwájú kó tó di wípé akírun ìgbà tó pa ẹran síwájú kó tó di pé akírun ọdún amúhà tọ́wọ́ agbọ́ bí àti sọ̀rọ̀ ṣe ṣe fúdùbà ìgbẹ́ ni yòówù tọ́wọ́ bá kírun wáyé lẹ́yìn náà tọ́wọ́ apẹ́ran o ti ṣe déédéé súnà àwọn mùsùlùmí ṣùgbọ́n ni yóò tọ́wọ́ apẹ́ran síwájú ká tó kírun ẹran lásán lọ pa kéèké òtẹ̀ híà ẹran táwọn ará rẹ̀ yọ jẹ ní kéèké ẹran jọ. arákùnrin ah ìyá ni sọ̀rọ̀ ẹ̀mí ọmọ mo ti pẹran síwájú kí ká tó kírun pé ah kálí máa ṣe yàrá yòló lọ ṣùgbọ́n mo tún ní agbódóńgbò kan bí anẹ́bí tí mo lè pa ní sípò rẹ̀ anẹ́bí ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ̀ọ̀kan fẹ́ lómi lẹ́yìn rẹ̀ bánárì sàbẹ ti òun náà lè pa bá sọ láti ibi tó dúkòkòrò rẹ̀ dé níbi àti wọnú sọp ọwọ́ àrùkù rẹ dóná sọp ó ti lè sáfù tó ti kékeré o tó fi rò kó o gbàtà ní sọsọlám sálámà tán níbi wàá sọ kí ló dé tó o ṣe báyìí tán ọ̀dà àti màkójú kòkòrò ẹ̀sìn ló mú ọ záàdà kàlọ́ hilton wọlé àtàwọn ìjì kọlọ̀ ń kó lékun ojú kòkòrò rẹ̀ ojú kòkòrò àti bá aláka yẹn ló fi ọ́ òbí ti bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sílùú ẹ̀ báwọn. sọ̀rọ̀ nǹkan pé kò ní tọ́ kóbìnrin ni òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́ náà sọ bẹ́ẹ̀ yòtò èyí tó ṣe yìí abọ́ ọ̀pọ̀ ṣe ṣùgbọ́n má sílùú ẹ̀ mọ́ ọ̀tọ́ báwọn obìnrin o àwọn ọkùnrin lọ́tọ́ sí o bá wáyé. àwọn jùmùhó wọn ní àmánu rẹ̀ ìfàyàbalẹ̀ tó fi káàpì tó fi àwọn méjèèjì yẹn lọ́kànbalẹ̀ fún tí mo há ní ti yẹn ó ti ṣẹlẹ̀ ó ti ta kókó ọkàn nípa ní sọlá náà tó bá buwọ́lù ní pé ti tọ́ ńlá nàbì sí. lẹ́yìnáhu sallallahu alaihi wasallam sàmáhà mùjíìzà ànábì ó pe arábìnrin ẹlẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti síbẹ̀ mùjíìzà torí pé ìsàlẹ sálàm tó débẹ̀ yẹn ọsọ ìpè tó ẹni tó gbà tó lẹ́tọ̀ọ́ àti sẹfún náà àwa náà ṣe kí ni o àgbà á. ó tún mọ̀ kó bìnrin náà nínú àwọn tọ́lọ́ wọn bá fún gẹ́gẹ́ bó ti fún ọkùnrin nínú ẹ̀sìn òun náà ni pé tí ìjà bá ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí àti mùsùlùmí sẹ́nìkan tí èsè mùsùlùmí wá lọ sábà obìnrin kan pé tọ́ lágbájá dákun tí wà lábẹ́ kápá rẹ̀ èyí ní ṣe mùsùlùmí kankan ní sùtà ṣùgbọ́n báwo ni mùsùlùmí kankan ṣe ní ṣe ní sùtà. tọ́wọ́ sọ pé tọ́ àbúrò mùsùlùmí kankan ò ní ṣẹlẹ̀ sí ọ gbogbo wa la fẹ́ sọ̀rọ̀ bó sì sọ̀rọ̀ kìtìkì ẹ má dà lóhùn o obìnrin lọ́mọ sọ̀rọ̀ ee ẹ má gbẹ sí obìnrin obìnrin má ní ẹ má di obìnrin lóhùn o àmọ́ sọ́dọ̀ àwọn papọ̀ á rárá o á gbà bẹ́ẹ̀ ẹnu ọpẹ sàmójútó yẹn sọ́wọ́ obìnrin lọ́wọ́ àkọ́wọ́ obìnrin kọ́ ló kù sí ọkùnrin yẹn ọkùnrin tó gbà yẹn yọ ọmọ bẹ àkóso ọkùnrin ni so nínú òfin ẹ̀sìn ọlọ́run wọn láti sọ́nà ó sọ ó ṣe obìnrin yìí yẹn ó mọ hánì ó ṣe ní mùjíza ní sọ pé mùjíza o ní sọ pé mùjíza mùjíza ó ṣe lẹ́ni tó náà lẹ́tọ̀ọ́ ìjáza ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lẹ́ni tí ó ṣe lẹ́ni tó ṣe kó náà lẹ́tọ̀ọ́ fún rẹ̀ láti lè gba bèbèrè pé àní ṣe é sùta tí gbogbo mùsùlùmí ti bọ́ ti bá àní ṣe kíni o àní ṣe lóyún ẹni bẹ́ẹ̀ ní o ولأنها داخلة في عموم المسلمين أتكو بيننا tí ò sí lára àwọn mùsùlùmí ni ibi lára gbogbo mùsùlùmí lòun náà wà tọ́wá nínú hadith alama yakuluhu báyìí ẹni màtí báyìí ẹni màtí gùsùl lórí táwọn afọ ní gùsùl tí wọn máa sọ àwọn afọ ní gùsùl òkèké. àwọn tàbí ká sọ mi bá bi tàbí lè بقرينة الحديث أصل بي لا تنتظم بوري pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ìtàtún nínú ọ̀rọ̀ hadith yẹn torí pé lọ́pọ̀lọpọ̀ àmọ́ yìí pé tá a bá tọ̀rọ̀ bá pa ọkùnrin pọ̀ àtòbìnrin nínú ṣẹ̀ríyà tọ̀rọ̀ bá pa ọkùnrin àtòbìnrin pọ̀ tá a bá fẹ́ lo dọ̀míìrì dọ̀míìrì wo la máa ń lò lónà wo la ń lò títa ni ọkùnrin pọ̀ obìnrin pọ̀ kódà ọkùnrin kọ obìnrin jẹ yọkan táwa fẹ́ kó gbogbo ọ papọ̀ dọmírù ta lálò tí akọ dọmírù ọkùnrin láti kíni o lálò tábà wá rí hún àdínà hàn tó a túmọ̀ pé láàrin àwọn ọkùnrin lásán ni rárá o nítorí pé sèyí tẹ́lẹ̀ ọkùnrin ló borí fún tẹ́lẹ̀ ọkùnrin ní máa sábà ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin ló lékè náà tẹ́lẹ̀ nínú irú agbègbè yìí tó wọ́n lò bọ̀ ọkùnrin tó sì jẹ́ pé kò yọ ẹni tó jẹ́ obìnrin tí ó yọ sílẹ̀. tó túmọ̀ pé mùsàmá ha ẹ̀sìn wa nínú ìrọ̀rùn ẹ̀sìn wa yìí nínú ìdẹ̀kùn dáadáa tó fi ẹ̀sìn ọlọ́wọ́n bá gbé kalẹ̀ òun náà ní pé ńgbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn tó ti gbé ọjẹ́ kò fáà ìfẹ́ wa wá sọ́dọ̀ kan náà mùsùlùmí pé lágbájá mo rí báwọn èèyàn ò lè tètè jágbọ́n mọ́ ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n dàpọ̀ bóòlù ti fẹ́ bá mi sọ fún àwọn mùsùlùmí yòókù yín o bóòlù aburú sì ní ṣẹlẹ̀ síbi ìní èmi ò lérò aburú sí yín ogúndé ogúndé náà ni èmi ń jẹ́ bàbí jẹ́jẹ́ mi ni ìjọba rí fùfú yẹ wọ́n jẹ́ ni ẹ́ ò gbèrò aburú sí yín o ṣùgbọ́n tó sọ ọmọkọ ọmọ oníkiri báyìí ni wa aburú kankan ò ní tọwọ́ mi bọ́ sọ́dọ̀ mùsùlùmí kankan bóòlù àwọn èèyàn rí o ní tèmi túta tọ́ba jẹ́ èèyàn kéèyàn ni ó fura sí o sẹ́mọ̀ fáwọn èèyàn kéèyàn bẹ láwùjọ àwọn èèyàn kéèyàn bẹ láwùjọ o tọ́jà pé irú wọn ẹni tá a lè fi orúkọ sílẹ̀ àwọn lárúbá máa ń sọ pé ta abatọ̀ ṣàrọ̀ ta abatọ̀ ṣàrọ̀ ọ̀pá burú má bíyà òní abíyá tẹ abatọ̀ ó fi nǹkan sí abíyá rẹ̀ ṣùgbọ́n ṣàrọ̀ àbúrò ni ọ̀padà máa fi yàrá wa náwó lọ́ọ̀lẹ̀ o rò pé lọ́wọ́ ńlọ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́ náà pé wò ó fún mi yọ̀ǹda kò ní ti kíní kan rárá kọ́mọ̀tì ẹni tó pa burú mọ́tàbíyá láti fi gbàgbẹ́ wọlé sí mùsùlùmí torí sẹ́mi kó àná lè dèjì wọn tí a bá ti ní kí ọmọ kọ́ ma ọmọ kọ́ ma ní ẹ̀ fi síta mùsùlùmí ní kí lágbájá yìí sọ ni wọ́n yà tẹ̀ foríkorí lórí ọ̀rọ̀ tẹ̀ wọn kò lè kórí lórí ọ̀rọ̀ rẹ̀ tó wá jẹ́ náà ni alihamudulila tí ẹ bá ti bẹ́ẹ̀ wọn máa tí wọn bá fi ọ̀rọ̀ rẹ̀ sí ẹ lọ mú pamọ́ ẹgbẹ ẹ lọ mú pamọ́ sáyẹ adé àkàtà mùsùlùmí kan ẹ lọ mú pamọ́ abẹ torí yóò fi gbé ṣùgbọ́n tó bá jẹ́ pé ní tá a máa burú máa náà tẹ́lẹ̀ wọn bá náà lórí kìrìsì ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní àwùjọ ẹ̀rẹ́ lómi nǹkan tẹ́ pé torí aburú pé ṣáláńlá ìlà ìlànà gbogbo tí ń lọlẹ̀ bá ti gbogbo tí ń tí ń rú tí ń rú papọ̀ láwùjọ bá ti lọlẹ̀ tọ́ba yìí ṣọ́dọ̀ lọ ìlọ ìlọ lọ. ọmọ ń bá làwọn ọmọ olóró làwọn àwọn sọ̀rọ̀ òkú ni ń ṣẹlẹ̀ láwùjọ náà àmọ́yẹ lómi ìtọ́gbà islam tọ́jú kó tó padà nù kárakára pẹ̀pẹ́ ìmánu rẹ̀ kò ahọ́n lọ wọ́n lọ tó polówó ọkàn wọn gbàgbọ́ rárá ẹ̀mọ yìí bẹ́ẹ̀ ti gbẹ́nu àwùjọ gbogbo wa dọwọ́ wa ẹ̀jẹ̀ àmọ̀ bíi sẹ́rí Islam ó ṣe mùsùlùmí lọ́kàn ṣoṣo kí wàá ní fitna tó tẹ̀lé sí ẹ̀rí mú Islam lórí ta wa wọ́n ma akabaṣu safaru kọ́dà kí ló burú jáde ní pípín yẹlẹyẹlẹ tí mùsùlùmí kí ló lù. wọn kàlùkù wá wá ti di kálukú ti dá tilẹ̀ dá tilẹ̀ dá tilẹ̀ dá tilẹ̀ ló kálukú ṣe káàkiri. ẹjẹ́ tó di ẹsẹ̀ ọlọ́run ẹjẹ́ aparapọ̀ sí ẹsẹ̀ ọlọ́run ni ẹjẹ́ ajé jama'atu wahida ẹjẹ́ ajé àgbáríjọ papọ̀ mùsùlùmí kì í ṣe ìsìlámù tá a fẹ́ tó lé nítumọ̀ ṣùgbọ́n tí ọba ti rí bẹ́ẹ̀ wọ́n ní ti yé kan ni wọ́n ti bí kan ni wọ́n ti sí kan ni wọ́n ilé àmàta ìlà àmàtà ó tún á ti sẹ́mọ́ ṣiṣẹ́ láàrin wọn ẹ̀jẹ̀ àtẹ̀jẹ́ àmàjù ẹ̀jẹ̀ bí ẹgbẹ́ ẹ̀ àtẹ̀jẹ́ bí àjẹyẹ sí ẹ̀jẹ̀ kí wọ́n máa bára wọn sí papọ̀ ẹ̀ka níbi kàtà tó fi àjọ máa pàdé láì sí ẹgbẹ́ olóṣèlú tí ó tó pé á sábàlá dákínní dákínní yìí àwọn eléyìí wọ́n wọlé máa lọ́wọ́ ẹgbẹ́ méjì mẹ́ta wà sí dámàjù papọ̀ ọba fọ́ọ̀mù ẹgbẹ́ kan ń bẹ́ẹ̀ ní ìsìlámù ìsìlámù yẹn ti ń bẹ wọn kàn kóra papọ̀ sẹ́yìn pàṣẹ bàbá bàbá kan náà ló dé àwọn tẹ́lẹ̀ àwọn kan sì yẹlẹ yẹlẹ láàrin ara wọn ni ẹ dákun ẹ jẹ́ káwọn padà máa pàdé ẹ jẹ́ káwọn padà máa pàdé ẹ jẹ́ àwọn padà máa pàdé ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ àti gbogbo àmọ̀ bá dé àwọn ìpìlẹ̀ tí ọba ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀dá pẹ̀já lọ pàdé ẹ jẹ́ àpàdà sínú ẹ̀sìn lódìdí kájọ bára wa ṣe pẹ̀lú àwọn ìpìlẹ̀ tí wa fẹ́fẹ́ tó fi ẹ̀sìn ọlọ́wọ́ bá gbé kalẹ̀ gbogbo àwọn ìròyìn táwọn kan ń gbé kalẹ̀ tí wọ́n fi rò pé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja yapa sí yẹn ẹja dúró lórí tó fi ẹ̀sìn ọlọ́run bá gbé wa fún wa ẹja dúró lórí tani sọlọm sàlàyé fún wa ẹja dúró lórí tani sàhábà wà lórí ẹ̀ èyí tó yí àwọn tọ́jọ́ máa kẹ́wọ́ àwọn sàhábà ẹjọ́ jọ yé gbogbo wa. a máa lọ jókòó kọ̀ọ̀rọ̀ kan ni bẹ́ẹ̀ bá lérò pé ẹ̀sìn ni ìṣẹ̀sìn o ìṣẹ̀sìn o ah, ah, rahimahullah ta'ala o ti sọ bẹ́ẹ̀ yẹn o tẹ bá rí àwọn kan lórúkọ islam tó bá láwọn lọ péjọ ní kọ̀rọ̀ kan tó ń ṣe kẹkẹkẹ tó á pè lẹ́sìn o ní ẹ̀ka pẹ́sì bọ́ pabọ́sẹ̀ kó bẹ̀. orí ẹ̀dá kòkòrò ìtọ́lá ẹ̀jẹ̀ fún kálukú wọ́jọ́ sí islam yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe mú wa ká má gba ìròrí oníròrí ìròrí ìròrí mísírà lélẹ́yìí ẹ má jẹ́ àgbà láàyè ìròrí india bíi pakistan lélẹ́yìí ẹ má jẹ́ àgbà láàyè ìròrí ìlú kan lélẹ̀ ẹja sọ́ra fún un. gbogbo àwọn sọ̀rọ̀ sáà nílẹ̀ àwùjọ nìyẹn. ìdí gbogbo àlùkò akájọ jẹ́ yẹ́dà wàhídà kọjọ jẹ́ ọwọ́ kan ṣoṣo. torí pé dé máa mùsùlùmí wàhídà agbó mùsùlùmí ẹ̀ka ṣoṣo náà. nígbà tí ọba rí bẹ́ẹ̀ gbẹ̀lẹ́ ti máa rí pé ẹnìkan ó ti tẹ́ ẹnìkan máa dá nínú àwọn olówà nínú àwọn olówà lórí ẹ̀rọ báwọn kò di ẹ̀yẹ gidi lọ́sọ̀rọ̀ subhanallah ẹjẹ́ abẹ́rù ọlọ́ ẹjẹ́ apáyọ̀ ọlọ́ ẹjẹ́ adúló di ẹ̀sìn ọlọ́ọ̀ba ó sì tọ́ àti gẹ́gẹ́ bó sì yẹ lábí Allah subhanahu wa ta'ala ó sì àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa kó lé wa fún nínú orí rẹ̀ kó lé wa fún nínú àbúrò àti ìsọ rẹ̀ kó wá sí wálé tí ó ní gbàgbọ́ dáadáa sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run bá kó sì wá sí kó wá sínú irú àwọn ẹni bẹ́ẹ̀ وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ìbéèrè وان two three nam ọsọlọ náà. ǹjẹ́ ọjọ́ tí kábíyọ̀ láti ká wọ́n ní àtàhìní kábímà káwọn ajẹ támúrò kábí sílẹ̀ nù wọ́n ní ìjọ tọ́ ọba ti sọ pé ìlú ń dín bẹ́ẹ̀ lára àdéhùn sálàm o tó ti báyìí tí ọba ti gbà pé irú àṣẹ ti ń bẹ lẹ́nu anáṣẹ sẹlẹm gbígbà àdúrà tó lọ́n fi sí lọ́sàn-án irú rẹ̀ lòun náà ti kí ni o lòun náà ní aṣọ pé kò sàbúrò ṣùgbọ́n pílẹ̀ rẹ̀ anabi sọlọ́lá àṣọlá lónìí so anabi sọlọ́lá lónìí dáa pẹ́tọ̀ ó dé pẹ́tọ̀ òun náà òun fi sàdó àfọmọ òun ni á ní kò sàbúrò lópin ìgbà tí ọba ti gbé eré ẹsẹ kó anabi wa Muhammad sọlá àṣọlá sọlá àwọn olùmọ̀ọ́kẹ́ sọ fún wa yìí pé báyìí àbáwọ abubakar àfẹẹrí pé òsè àfẹẹrí umar àfẹẹrí usman àfẹẹrí ali ṣùgbọ́n bó ṣe wáyé náà nìsín nínú nǹkan tó ṣe pé a lè sọ pé ó jẹ́ haram tàbí bídíà alára bó ti kó ma àdéhùn sọlá ṣe ṣùgbọ́n kéèyàn má gbé rẹ̀ sípò rẹ̀ pé a ah, wọ́n bá bímọ ọ̀yà lọ sí afá alágbájá lọ pé bọ́bọ̀ ṣe tàníìkù ọmọ yóò sórí ilé rárá o rárá o kó náà máa sọ̀rọ̀ bí òòṣà kọ́mọ padà di tọ́ ó nǹkan àwọn yóò padà máa sìn lẹ́yìn ọlọ. ó pè wọ́n gbà wọ́n bọ̀ sí tuntun rẹ nìkan tuntun akóbọ̀ ọmọ yìí pọ̀ tírù wọn báyìí lọ sí báyìí àdáwò ti wá bí èèyàn sọ̀rọ̀ ẹnu tí aláìsàn ara rẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ní kéèyàn wá sí tí wọ́n bá sí ẹjọ́ kan tí wọ́n bá ní kíníkan kò nídìí ètè kìíní ìwọ náà lọ sí fún rẹ kò nídìí pé kíníkan torí pé ọlọ́run lọ́mọ tó kálukú tilẹ̀ kú mọ́rí sẹ́nu lé o ọlọ́run nìkan lọ́mọ tó kálukú tilẹ̀ kú mọ́rí sẹ́nu lé anabi sọlọ ń wọ́n máa so ẹ̀ńtọ́lọ́ ń gbà tọ́lọ́ ń sọ tọ́lọ́ ń là kó níbi gbogbo ti jẹ máa ṣe ọlọ́run àlẹ́ àlẹ́ dam nàmbà tó lọ́sọ̀lá pàtó náà bóòlù ti bóòlù ti pè ìyàwó náà fẹ́ náà ilé ìdíkà àwọn ọ̀rẹ́ wọn ti tẹ̀ yẹn. Ah, ọ̀yà dáhùn. Naam. ẹ̀wọ́n béèrè pé kí ni jẹ́ sima tí wọ́n ní kí ló tó fi wá nǹkan tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lápẹ̀rẹ̀ gbogbo mùsùlùmí ayé nǹkan la àpérò tẹ̀bílẹ́kì gbọdọgbọ ya báyìí torí tó ń súnà wọn pè lọ bẹ wá sí wá sí náà ni wọn wá bẹ toró ni wọn máa yọ máa ṣe ahán ó sì ti mọ bí ó polongo bí ti jáde tó ní ní kí wá yẹn kí wá ọrọ wọn lọ tí ń sọ àwọn àgbààgbà lọ wò fi ṣe wá sàwọn yóò nǹkan tó tó tó tó tó lókun mọ́lẹ̀ ọ̀yá ilé o ẹgbọ́ kun ẹ̀ tó kun o nǹkan tó gbalẹ̀ lọ ni. wọn ò ní sọ ẹni tó sọ pé ẹ máa lọ ẹ máa àpérò gbogbo mùsùlùmí ayé tó àgbà afa òdodo tí máa ń sòdodo tó ti onísúnà tó dúró tẹ̀sí ẹ wá ti kọ́ lọ ọbẹ̀ lọ ọbẹ̀ lẹ́ẹ̀rí pé kò sí bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ náà ni ọwọ́ o ni ọwọ́ àti tí wọ́n gbé kalẹ̀ ọwọ́ ni pé ẹ kò tiẹ̀ wá sí programu kan programu yẹn lárinrin kan ah! tó bá dé bẹ́ẹ̀ o ó rí okúnlẹ́gbẹ̀mù níbo ní ni mo ti ẹ̀rù fún sọ̀rọ̀ pé lọ tàbí hajj ni mo ro akílẹ̀ mú bọ̀ wá níbi tó lọ mú wá ní ẹsẹ̀ àbùkù kankan orí yẹn ò sí mẹ́sìn náà nípa mẹ́fà. ọ̀rọ̀ edward ni wò àlùkárù báyìí sọ̀rọ̀ níta sọ̀rọ̀ lórí tó dé báyìí àwọn àlùkárù tá à ń ṣe ní ẹ̀yìn ìrun ojú pọnà mẹ́fà lọba wa ṣe báyìí àwọn ibi tí wọn bá ti pẹ ká nǹkan lọ ìmọ̀jà máa pẹ ká rẹ lọ́bẹ̀ tó ṣe báyìí nìyí èyí tí wọn bá ní ẹsìn kàtẹ fẹ kí ẹ fẹ fún yẹn ní kẹsì kí ni ò kẹsì àwọn ojú pọnà tí yẹn náà bá bá wa sọ̀n pàṣẹ kálukú afẹ́ sùn kèé ṣe orí kèé ṣe yọkan kèé ṣe méjì kèé ṣe mẹ́ta òun náà pọ̀ ojú pọnà tí ẹ bó ṣe bá wà náà lẹ́sìn ṣe jẹ ṣùgbọ́n wà á sọ pé eléyìí afẹ́mu ní iye báyìí afẹ́mu ní iye báyìí afẹ́mu ní iye báyìí tó èèyàn sọ̀rọ̀ àpòtò sí yẹn èyí tí wọ́n mú wá bí wọ́n ti mú wá yẹn oní aláṣẹ kìnìún lálò torí pé wọ́rọ́ bá mọ́kùtò olé yẹ̀kọ́ ọ̀nà afúdọ́lá mélòó mélòó nǹkan gbà mí táwọn àwọn gbé nǹkan yìí olórin pọ̀ tó bá dá yèmí kò ní jẹ́ tó lórin nǹkan yìí olórin pọ̀ tó bá dá yèmí ò ní ó padà lórin jù ẹ wò bẹ́ẹ̀ kàkà alukurani ṣe kó ṣe jẹ́ pé ọ̀gá zikiru ni sáà gbọ́dọ̀ ká ní òkú àníkàró ní òkú sáà ká ní sùjúdù àníkà ní sujud torí pé wọ́rú bá mọ́fùdùlé yakunu afdala káṣí subhanallah azim subhana rabbiyal aala òun ni díkìrì tó gbalẹ̀ ju alukur'ani lọ ní rúkú àti ní kíni o àti ní sujud èyí tí wọ́n bá ní ẹsẹ̀ wọ́n ti ní ẹsẹ̀ yẹn òun náà láti ṣe kí a máa wá rọ̀ dàtí jẹ́kìtẹ̀ láàfù bá wá wà bẹ́ẹ̀ ìgbẹ̀lẹ̀ yóò ti wá lọ sínú àwọn nípa tí ìjọba yìí jẹ́ àwọn àwọn àwọn lè di àgbàlẹ̀ ìtọ́ ìtọ́jú bá jọ bí àwọn ìtọ́jú ní àlejò ìdájọ́ ọ̀nà. so bí o tó wá ní àbábẹ́ ìlú ìdáyẹ̀ ìbá ọ̀nà tó ń bá wọn ní àbábẹ́ ìlú ìdáyẹ̀ ìdáyẹ̀. Ah, wallahu ta'ala alam tọ́ba lọ jẹ́ wípé lórí tàníìfù yẹn ká pé abárí pé nínú ìtọ́jú ìlera ara tó tọ́ ọba lọ jẹ́ ewu tí wọ́n bá lè sọ fún wa pé nǹkan báyìí ló sọmọ tí wọ́n bá fún ní oyin gidi wọ́n sọ fún wa ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ká mọ̀ pé mímọ́ lóyin a sì máa burú màá rárá nínú tá a lè fi ṣe tàníìfù tá a lè fi sí ọmọ wa lẹ́nu gbà kékeré títí tá a fi mọ ipa abú tó yin gidi lè ṣe kí ni o tó lè kú bá ọmọ torí pé tọ̀bí yá ni oyin àdámọ́ ni tí ìbá ti so yin ṣúgà tí ìfi so yin ìrèké tọ́ba jẹ́ pé oyin gidi tí oyin so o àdámọ́ rere ni nínú àwọn nǹkan ìpìlẹ̀ ló ti wà ṣùgbọ́n tí wọ́n bá ti wá ní àwọn nǹkan kankan tí wọ́n fi proof ẹ̀ láìsí fún wa ìgbé tó bá lò ó tó máa bẹ́ẹ̀ oyin kan ẹnu nígbà kékeré o àbúrú báyìí ni ó ṣẹlẹ̀ sí lágbà àníbọ̀rọ̀ àwọn wọlé o ṣùgbọ́n tí wọ́n bá rí nǹkan fi rinlẹ̀ tó sì jẹ́ pé ọjẹ́ àkọ́ ìkò ní àwọn nǹkan tó fi rinlẹ̀ tó àjẹpẹ́ àmọ́ wá àwọn nǹkan gbajúmọ̀ tá a mọ̀ yẹn náà bí ẹ bá ti ẹ̀fẹ́ sí dámúrú nǹkan tàbí rútọ́ọ̀bù nǹkan kan yẹn àmọ́ sí kíni yọ̀ọ́ màá lò ọlọ́ọ̀tà ara rẹ̀ àmọ́ gbìlẹ̀ ní ká mọ̀ o pé àdámọ́tọ̀ bí àní gbogbo àwọn irú oyin yẹn náà yóò sì jẹ́ pé ó súnmọ́ kọ́mọ́ nípa aburú nù gbèsè ayé ẹni tí ó sọ fún wa pé oyin ọwọ́ nípa kù bá tí ó kù bá ọmọnìyàn tàbí àwọn àpébà tí wọ́n jẹ́ mùsùlùmọ́ọ̀nù mùtàrọ̀bọ́ọ̀nù tẹ́gbẹ́ àwọn yẹn wọ́n nífẹ̀ẹ́ sí wọn gbogbo ní ọba kórìíká tí wọ́n wọ̀n fẹ́ tí wọ́n fi jẹ́ àkìfà níbi ọ̀rọ̀ pé ni wọ́n jẹ́ dókítà tó fájú níbi mẹ́sìn wọn yẹn àmọ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n sì jẹ́ mùsùlùmí gidi tí wọ́n fẹ́ fílà dára tí wọ́n wọ́n mẹ́sìn wọn tí wọ́n sì ní fẹ́ kọ́jẹ́ kẹ́kẹ́ nìkan ba ìdájọ́ kàkà jẹ́ nínú ìdájọ́ ẹ̀sìn wọn irú wọn bẹ́ẹ̀ yóò jẹ́ àwọn ikọ̀ wọ́n ti dìbéètì lórí ẹ̀ wọ́n ní richard tí wọ́n ṣe kí ni òtún ọgbà lórí ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu síra ìta àti kà lọ nínú ọ̀rọ̀ ìjì háàbù kóbìnrin ọ̀sẹ̀ yín kó ṣe gbá nǹkan kan gbogbo ẹ̀ wọ́n ti gbogbo àwọn sàkọ́rí ọ̀rọ̀ àwọn àpébá oríṣiríṣi tí wọ́n kó wá àti kárí kájá lọ àti kárọ́ torí kọjá lọ ti sọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ti kùwé ti bẹ́ẹ̀ ti kọ́tọ̀rù gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tó táfà yẹn kó sínú síra ìgbà àti kà so àbùkátà kọ́ má jẹ́ pé èèyàn kan ṣoṣo ni ó ṣe kí ni oní ọ̀sọ̀rọ̀ ẹ̀ fún wa torí pọ́rọ̀ ẹ̀sìn wa nìkan sọ̀rọ̀ rò so wallahu ta'ala a'lam wa a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk